السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم اللهم بلدها ما يقوى عن ذنوب lọ sí iwájú nínú suratul Hijr ọlọ́run bá ń ṣe fún wa nípa bó ti ṣe ṣẹlẹ̀ níjọ́ àná ìjọ àkọ́kọ́ eléyìí ti ṣètò àná kọ́kọ́ sórí ibú orí ibú láéláé eléyìí tó máa lórí tí ò ní kó mẹ́mọ́ ọlọ́run ní. lẹ́yìn ìgbà tí ṣètàn tó ti kọ àṣẹ ọlọ́run ọba wa ibi tí ọlọ́run ọba ti ní kó forí kalẹ̀ fún Adam aleyhi salam tó lóun ò lè forí kalẹ̀ fún nítorí gbọ̀ǹda ju Adam aleyhi salam lọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì ṣẹ́bi lé lórí. pa láṣẹ kó jáde kúrò lálùjẹ́nà. tẹ̀bá wá wo ibi tọ́lọ̀ ti pa láṣẹ kó forí kalẹ̀ fún Adam àti ibi tọ́lọ̀ ti pa láṣẹ kó jáde kúrò lálùjẹ́nà. a rí pé wọn kọ́ àṣẹ níbi tí alákọ̀ọ́kọ́ ṣètọ́ni kọ̀ láti tẹ̀ láti ó ní torí pọ̀ ní àjọ ádámù rẹ̀ níbi tí ẹlẹ́ẹ̀kejì jáde kó nú àlùjáná ǹjẹ́ àyè àti kọ̀ pé mi jáde wà wà lọ tẹ̀mí jáde nítorí pé aláìgbọ́rọ̀ lọ tẹ̀bí àti alákọ̀ọ́kọ́ náà wọ́n tẹ̀lé wọn ò ní tẹ̀lé lẹ́yìn ṣéṣeṣe kò ṣeé ṣe o nítorí pé ẹ lè sọ pé wò forí kalẹ̀ fún Ádámù nítorí àwọn àwáwí àwọn rubbish nonsense tó kó wa tó eléyìí ọlọ́run ní agbára láti tú láti yẹn sẹ́ńtì ọ̀fẹ́sì ṣùgbọ́n ọlọ́run fi eléyìí sílẹ̀ fún ẹ̀sà. E ti ẹ̀dá tó ni kò sẹ̀sá kó tó fẹ́ tẹ̀ láti ọlọ́ọ̀ni àbọ̀ fẹ́ tà ìdí jẹ́ kó ọmọ náà wọ ná látàrí pé iná lọ tọ́ sí ọmọ àlìjẹ́nà wọ àlìjẹ́nà látàrí pé ọlọ́run sàánù ẹ̀rí ọmọ náà òun ló àti ṣiṣẹ́ tó gbé wọn wọn ولكن إباوة مع الجنة أي قانا سيكا أشياء مع الجنة الله سبحانه وتعالى تكون به تولي شيطان سيسا انتو صدو لوري jáde kúrò nínú àlùjáná kò sí fún tó bá wù ọ àbí tí ọba wù ọ fún tó àbí tí wù ọ tó bá kọ̀ láti jáde lẹ́rọ̀ ọba ara rẹ̀ ń di tí ọ̀dà àmọ́ tó bá kọ̀ láti forí kanlẹ̀ á mọ forí kanlẹ̀ ń tú láti hmm. nítorí tá a bá mọ forí kanlẹ̀ ń tú láti kò ní túmọ̀ sí pọ̀ ń tẹ̀lé tọ́lọ̀ àmọ́ tó o bá finú fẹ́dọ̀ forí kanlẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run yóò túmọ̀ sí pé ọ̀tẹ̀lé tọ́lọ̀ ìwọ má finú fẹ́dọ̀ jáde bọ́lọ̀ ń finú jáde at the end of the day kí ni abẹ́ àti ọ̀jáde náà ni ìsídà kọjáde lẹ́rọ̀ àbí káṣe kí ni ká mú ọjáde ká tu ọ̀ká ìgbà tí búrẹ́dì bá ti bàjẹ́ tó túká ní gbígbẹ. akramakumullah eléyìí nínú ilmi usul al àwọn olùmọ̀sọ wípé àṣẹ tó lọ́n pa Adam àtọ́pa iblis àtàwọn màláìkà kúkan forí kanlẹ̀ fún Adam. atara rẹ̀ mú ẹ̀rí ńlá kan ẹ̀rí ńlá náà ní pé al-amru al-mutlaq yaqtadi torí pé tẹ bá wọ àwọn àyà yẹn kọ ọlọ́run bá tó kọ ẹ kó náà ló ń lọ ìfẹ́ ti sùdú lè àdámà fẹsẹ̀ jẹ bàtí olúwa ẹlẹ́dàá rẹ̀. tó sọ fáwọn mọ̀lẹ́kà lẹ́ni tí ń pa wọ́n láti pé osjudu li Adam àtẹnìyẹn ẹ forí kalẹ̀ fún Adam. ṣé nínú ayé àyè nìsín a rí nínú rẹ pé ẹ forí kalẹ̀ fún nísìn nísìn fáwọn bẹ̀bẹ̀ tó sì wà nù rẹ pé ẹ forí kalẹ̀ fún gbà bá wù yín. ẹ forí kalẹ̀ fún lọ́dún tí ń bọ̀ kò sí mẹ́ ilé wọn kò ní al-amrul mutlaq àṣẹ tí wọn là pẹ̀lú pé ìgbà báyìí ní kẹ́sì ìgbà báyìí ní kẹ́mẹ́sì ẹ forí kalẹ̀ fún yẹ bọ́lá sọ fún yín pé fakhruj minha jáde kúrò náà jáde kúrò náà àlùjánnà tí ọlọ́run pé jáde lẹ́sẹ̀kẹsẹ̀ sọ̀sọ̀ bẹ́ẹ̀ jáde kúrò náà tó wọ́n sọ pé nínú òfin ṣẹ̀ríyà tí wọ́n bá fi lè pààyàn láti ṣe nǹkan báyìí wọ́n sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìsìn ní ìsìn wọ́n sọ pé tó bá di lọ́dún tí ń bọ̀ tó bá di lọ́túnla ṣe nǹkan báyìí ó túmọ̀ sí pé lẹ́sẹ̀kẹsẹ̀ lọ gbọ́dọ̀ sí wọn kò yẹ ẹsẹ̀kẹsẹ̀ lọ gbọ́dọ̀ sí sílẹ̀kùn yẹn wọ́n á dúkùn kí ló dé tó sí ah mo ti bí ẹni kí n ti when I have the choice of doing that màá lọ sí ẹ ó sì ti tẹ́tẹ́ tí wọ́n bá ní sílẹ̀kùn yẹn ọ̀ lọ sí ẹni tó wá ní kó sílẹ̀kùn wá ní kó wọ́n bọ̀ ń rọ ọmú wọ́n á rọ ọmú ó wá ní kó wọ́n dorí rẹ̀ kodò wọ́n sọ ẹsẹ̀ rẹ̀ májà wọ́n á tu ẹgbàá sí ọ́ndì táwọn yẹn bá dé sáà kí ló ṣe tó bí a ah, mọ pálá ẹsẹ̀ kó sílẹ̀kùn ni kò sì sí i àwọn èèyàn tí máa ń gbọ́rọ̀ wọn ní sọ pé sẹ́yìn náà sọ fún pé ní ìsìn ní ìsìn ni àbí báwo ẹ̀dá lọ́ba sọ pé ṣé ní ìsìn ní ìsìn lẹ sọ wọn ni sẹ́yìn náà dòńdú bíi tiẹ̀ ẹ̀ torí kí ló dé wọ́n ní torí pé ńgbà tó lọ́n sọ pé ẹ forí kanlẹ̀ fún Adam ọlọ́run ọ̀dàgbà sí àwọn màlẹ́kà sì forí kanlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n jẹ́ ẹni tó tẹ̀lé tọ́lọ́run Ádámù Iblis kò forí kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣe ni ó sori ibu ilé tó túmọ̀ sí pé tí iblis wa wá ní tó wá ní wọlọ́ mo ṣe bí ń gbà tó nípa forí kalẹ̀ fádàn pé màtá tó bá wù wá tó látọjọ́ yẹn ò ní ló tó wù mí tó mo fẹ́ forí kalẹ̀ fún mi dí kí n forí kalẹ̀ fún tó wúlò mà kò wúlò torí ẹ̀ ìgbà wọn sọ pé fọkùrùjù mi ní hánà jáde ní ìsinú tó ń ti pé ò jáde tó rọ̀ àti mọ̀ pé nítorí kó o sọ orí ibú ni pé wọn ò tẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ní ìsinsìn wọn ní jáde ńkọ́ ṣé yóò mọ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìsàbí yóò tún máa ronú sí kò ní ronú sí sẹ́mi pé ńgbà sẹ́ni forí kalẹ̀ fún ádámù tó pọ̀ èsì dé lójijì èsì tó dé ni pé ìwọ́ ti dolórí ibú báyìí ókè jáde kúrò nínú rẹ̀ tó nà tó wọn ò sọ pé bàbá yìí tá a ti ọba jáde ní ìsìn ní ìsìn ee yóò kàtà wọn kàtà rẹ gbàgbé Ọlọ́run kò kàtà rẹ kó lẹ tòun tó má ti pé téèyàn bá ti iná ló jẹ kọlọ wọn gbà wí lẹ́ẹ̀kan náà kó do lórí ibú rí àwọn anìtàn máa sọ fún ọmọ pé gbálẹ̀ tọmọ òtútù lọ wá gbálẹ̀ ọmọ gbálẹ̀ ọtọ sẹni tó pa láti bá wí ẹ máa sọ pé bá ń gbóúnjẹ tọmọtì tó gba bòmí lọ àwọn kan lọ sọnà àbí tó ń jẹ wá àbí ìgbà tó ń lọ gbé wá lọba ti ń jáde lọ ah ṣé mo ní kó máa ń gbóúnjẹ mi ah ṣé wàá ní kí n máa ń gbóúnjẹ ṣé oúnjẹ ti kúrò láyè rẹ ń máa ń bá lọ sọ mi wá màá gbé fún ah ọtẹ torí ẹ sọ pé tẹ máa pa wá láṣẹ tí wọn ò fi gbà sí ó túmọ̀ sí pé lẹ́sẹ̀kẹsẹ̀ torí àìtẹ́ láti ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ ló jẹ́ kí ṣètò ọ̀nà ẹ̀sẹ̀ kí ni kò sórí ibù ọ̀nà ṣàánú. قال رب بما أغويتني ó ní wọn lọ ìrọlúwa mi fún sísìn mi lọ́nà tó sì mí lọ́nà ọlọ́mọ ọlọ́run tí ó sì má ẹni tó ṣe é èyí tó túmọ̀ sí kéèyàn ń bínú ní ìdílé nìkan wá sọ fún ọ pé fún títílẹ̀kùn mọ́ mi tẹ̀ tílẹ̀kùn mọ́ mi lálẹ́ àná sẹ́wọ̀n kí n tí ó tẹ̀lé ọ̀jọ̀ bọ́ọ̀n kìí ṣe fún oúnjẹ fún fífún tẹ fún mi lóúnjẹ jẹ lálẹ́ àná sẹ́wọ̀n kí n tí ó tẹ̀lé dáadáa ni àmọ́ fún ti tilẹ̀kùn mọ́ mi tẹ́ tilẹ̀kùn mọ́ mi lálẹ́ àná tẹ́ ẹ̀ jẹ́ ńláǹfààní àti wọlé ìjọ tẹ̀lé ńkọ́ yóò burú tó ṣe tọ́ àmì ẹ mọ̀ pé wájú ọlọ́run bá ló ti ń lérí nìsín ṣètọ́ ni ẹ̀mí ẹ̀kọ́ wájú ọlọ́run ẹlẹ́dàá wa èló ti ń tapá kaka ó ní rọ́bì ọmọ olúwa lẹ́lẹ́dàá rẹ̀ ṣùgbọ́n kọ̀ láti tẹ̀ láti rẹ̀. فبما أغويتني با سببية fún sísì mí lọ́nà tó ṣì mí lọ́nà fún sísorí ibú tó mú ń sorí ibú nítorí náà ṣe ní bọ̀ yìí. لأزينن لهم في الأرض gbàdó ti sìn mí lọ́nà tó ti sọ mí nù tó ti sọ mí dání tó sórí ebú mo fi wọ́ ọlọ́run ọba búra màá máa ṣe ìbàjẹ́ lọ́sùn fún àwọn ọmọ ádámà àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ádámà nìkan ló ti wà ṣùgbọ́n lẹ́yìn ètò ti fojú bàbá ńlá wa rí ọ̀sọ̀dọ̀ ẹni tí ò ní sí lálùjáná mà látàrí kó mu jẹ nínú èso tọ́lọ̀ ní kọ́ má jẹ́ ń bẹ̀. bàbá ńlá ti kóra rẹ̀ ń jánu lẹ́yìn ìgbà tádàáwò ńlá ṣẹlẹ̀ ọ̀dájú kó tún lè rò mú má ìdínà ó fo bàbá ńlá àti ìyá ńlá ó fò wọ́n ọwọ́ lọ àwọn ọmọ àtàrọ́mọdọ́mọ. ìdí ni pé kìí ṣe gbogbo ọmọ ló máa ń mọ̀ta bàbá rẹ̀ lọ́tà kìí ṣe gbogbo ọmọ ló máa ń mú ọ̀tá ìyá rẹ̀ lọ́tà ìdá máa kọ́ ọmọ ẹni ńkọ́ ìbájọ ni àbáyọ tó bá ti kí gbogbo ọmọ ọmọ yìí pé ọ̀tá bàbá òun ọ̀tọ̀ òun ni ọ̀tá àyọ̀ òun ọ̀tọ̀ òun ni. ni wọn bá ní ṣetán ni ọba rí táwọn ọmọ èèyàn bàjẹ́ nítorí pé ṣetán ọ̀tá ńlá ló jẹ́ sí baba ńlá wa ádámù alayhi salam ó tì í ó fi kọlu ọgbà ọlọ́run ọba wa ó ṣe ń tọ́ta kó ń tọ́lọ̀ ọba ní kó ṣe àṣetán ni kò fi tá ádámù sí máa torí ń tọ́ fẹ́ ṣe fún ádámù ó ti rí ṣe àwọn èyí tó fẹ́ fi ba ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ó ti ṣe kọ́mọ abẹ lálùjẹ́nà ìlú òtó bẹ́ẹ̀ ọ̀jẹ̀nu tọ́lọ̀ nípa ọmọdé bó tilẹ̀ jẹ́ pé jíjẹ tí ádámà jẹ nínú èso ìjókòó ṣe déédéé àbí ṣùṣubú ṣe déédéé ìjókòó nítorí pé tẹ́lẹ̀ náà ọlọ́run kò ti sọ kó tó ta pélẹ̀ láàgbè ṣùgbọ́n àti ẹ béèrè dé tí fi mú mi kó nù kẹ́ẹ̀ kí ló dé tá a fi gbé mi kúrò nílé ọlá èèyàn lè sọ pé ìdí ni pé ọjẹ nínú tá a nípa ọmọ jẹ bó tilẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ilẹ̀ náà láti kọ́ pé ó gbé ádámù wa fi fi àbí ìbílẹ̀sì òfin tá ádámù sí ma ń fi táwọn ọmọ rẹ̀ lókun gbogbo yín dáràn ó ní lọ òzèyè nánà lẹ́hùn fi ọ́ wọ́lọ́ mo búra ọ́ láàmì yẹn ọbọ̀ sí. واقعة في جواب القسم ọba síwájú èsì ìbúra wàláhi la uzayyinanna lahu wàláhi la uzayyinanna lahu mo fọlọ́ wọn bá búra o wíkẹ́ máa ṣe àwọn àbàjẹ́ lọ́sọ̀ọ́ fún wa lókè pẹ̀ mo fi ọlọ́wọ́n bá búra ìta ọ̀rẹ́ àwọn ọmọ tí wọ́n gbé kí wọ́n wá gbà lọ́wọ́ wọn á fún wọn lówó yẹn wọn á gbé tọ́jú wá fún bàbá tó fi wọlé. wàláhì mo fi ọlọ́run ọba búra la owó ẹ̀ẹ́nà ọ̀hún mo fi ọlọ́run ọba búra wípé la òzẹ́yé nana lẹ́hùn fìlì ọ̀rọ̀ gbogbo ìbàjẹ́ gbogbo aburú ni màá máa ṣe lọ́sọ̀ọ́ fún wa lórí ilẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ni wọ́n máa wò wọ́n. gbogbo ọ̀ràn ni wọ́n máa dá wọn lọ́rùn gbogbo aburú gbogbo àìdá ni máa wò wọ́n rọ́ọ̀lù lẹ́yìn náà rí abẹ́ẹ̀ rí ṣetán ó lérí ó mú lérí rẹ̀ ó ní gbogbo àìdá gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo kọ̀tọ́ ni wọ́n máa ṣe lọ́sọ̀ọ́ fún wa yóò máa wò wá máa yẹn ti ń báyìí nìyí. èwo nínú ìwà àbàjẹ́ ni òní sọ̀pọ́tà tí ò ló ń kà èwo nínú ìwà orí ibú ni ò lẹ́ni tí ń ṣe tí ò ló ń kà tí wọ́n ń ṣẹbọ sọ́lọ ni ẹni tí ń ṣẹbọ sọ́lọ ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po àìníyẹ ẹni tí ń ṣe tọ́lọ́run ẹni tí ń sọ́lọ́run lọ́kàn ni wọ́n àwọn ọ̀sẹ̀bọ àwọn káfìrí. wọ́n pọ̀ kọjá ẹni tí ń sin lọ́run ẹni tó ṣe kó ní kò àbí nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ ni wọ́n ń sìn àwọn ni wọ́n pọ̀ jù àṣetọ́ ni ó tún wá máa sórí ibú yìí fún wa lóríṣiríṣi ọ̀nà ó lè yọ sí wọn láwòrán kankan wọ́n máa pera rẹ lọ́lọ́ fún wa gbàtọ́ bá yọ sóní yóò pe bàbá yọ sóhun tó bá yọ sẹ́lẹ́yìn òun náà pé mo rí bàbá kí ni bàbá sọ fún ọ ọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣé bàbá ti yọ sí wọn náà rí ṣètọ́ni ní ṣe aburú lọ́sọ̀ fún ọ yóò lọ ná ṣètọ́ni láti yára rẹ̀ láwòrán tó bá wù ẹ wọ àwọn ẹni tí máa ń bọ àwọn òkú tó wà nù sàárè bẹ́ẹ̀ ni ṣètọ́ni máa ń yọ sí wọn ìgbà tó ń bá wá sí orí tó bá wá sí di sàárì ẹni tí ń bọ tó ní òkú ọlọ́mọ kìí sùn lọ́rùn tá a bá pe òkú dídáhùn ló máa ń dáhùn àti pé tí o bá fi lè dá mi lóhùn ajẹ́kójú tì ọ́ lẹ́yìn ikú rẹ o sì ti sọ fún mi ṣáájú kó o tó kú tí ojú ètí ọmọ akin nígbà tó wà láyé àbí lẹ́yìn ikú rẹ̀ ń wàá pé ọ lẹ́ẹ̀mẹ́ta bó bá jẹ́ pé lóòótọ́ ni tó sọkọ dá mi lóhùn ní ọba pè ó lè pé ààrẹ ó ààrẹ ó a ah, abiyamọ abiyamọ kì í gbọ́ ẹ̀kọ́ ọmọ rẹ̀ kọ́ mọ́ta ti wòlé wọ́n pè ọ lẹ́ẹ̀kẹta bó ọba dá o ààrẹ ó lọ́wọ́ ó pè yẹ bẹ́ẹ̀ tọmọkùnrin o ti lọ dáhùn o ti dáhùn náà ẹ ṣètọ́ni <laughs> ọ̀sẹ́ni tó lè dáhùn ṣètọ́ni nù nínú pé ṣètọ́ni ṣe orí ibú lọ́sọ̀ọ́ fáwọn èèyàn. ẹ̀yin ò máa rí ike ẹni tó ṣìnà tí ń sin nǹkan mìíràn tó ṣe ọlọ́ bẹ́yìn ṣe ń gbìyànjú láti pè sójú ọ̀nà ọlọ́run kó sin lọ́run bẹ́ẹ̀ ló wọ́n máa jìnà sí ṣètọ́ni ṣe àwọn kankan lọ́sọ̀ọ́ fún ọ bọ́ sínú ìṣòro ìṣòro yìí lágbára púpọ̀ tó bẹ̀rẹ̀ sí ní pé nǹkan mi yàtọ̀ sí Allah ó ń pè kíkankíkan ó ń pè lápèlà àpèlàágùn àfà òjijì lọ́ba rí sípayá ó lẹ́ẹ̀ ti sọ pé níta ń sọ ọ̀dà ah, ẹjọ́ ẹ̀yin náà wá jọyìn ibi táwọn wà ibẹ̀ lọ́nà wà ah, onímọ̀ pé ṣe tọ́ni onímọ̀ pé ṣe tọ́ni akramakumullah wọ́n mú ẹrú rẹ̀ ó kó ráìsì fún tírélà ráìsì à ń bọ̀ tí ráìsì ti ń bọ̀ lọ́nà àfàyàwọ́ àwọn kọ́sọ̀m bá dá tírélà dúró tírélà ń lọ bíi mẹ́wàá dírẹ́bà ti wá pé àwọn dírẹ́bà ti pèpè tọ́ àti bọ́ ọwọ́ ìjọba mẹ́rin máa pé ó bàbá o tọ́ni máa ń pè mẹ́sàn-án mẹ́wàá mẹ́sàn mẹ́wàá máa ń pè ti ń pè lẹ́yìn Allah gbogbo nǹkan ló pè àfi Allah ó pè gbogbo ó pè gbogbo ẹ̀ àfà àwọn kọ́sọ̀mù wọ́n bá ti pé ṣe tọ́ni bẹ́sà ni wọn ráìsì yìí báyìí tírélà mẹ́wàá yìí báyìí wọ́n bá tẹ̀ sọ pé kí bàbá yìí kọ́ san ten million ṣé kò ti da àwa mẹ́jọ náà á mú wa one million àbí òye two million tó kù kálukú wa nìkan lọ fún fáwọn ìyàwó àtọmọ ẹnìkan bá ní one million báwọn èmi gẹ́gẹ́ bíi team leader èmi ní láti mú five million so then the remaining five million will be shared among you people wọ́n á ní ọ̀gá bá ọ̀rọ̀ ọ̀gá kọ́lá ń sọ yìí gbogbo alájọ mọ́ àwọn tó yìí sẹ́yìn máa bá mi jà ń pata aborí yín dàrú sẹ́yìn máa ọ̀yá attention pé attention yìí bẹ́ẹ̀ <laughs> bí tó ti wà lẹ́ bá ọ̀kan ni wọ́n kàn kọ́ kù bá ní pé tó o bá sọ̀rọ̀ máa kọ́ orí ẹ̀ ọ̀gá kọ́ ṣé ìmọ̀ wá wà tí ìran ọ̀gá àwọn forí ẹ̀ dànù àti tó bá sì dán wò wá dán tán máa dán ìwò àfà bàbá rẹ gbàgbàgbàgbà bàbá kó bá fún un ó ti kó bá fún báyìí àwọn míì náà bá ní àwọn òní lọ gbé ọ̀pọ̀ ga ọ ó ti kí ni àwọn dẹ́rẹ́bà yà sí ti wọn làwọn bá rẹ tí kọ́sọ́ọ̀ tó darí dé ọkọ̀ ti dé lu ráìdì wọ́n ti ọ̀fun lóòdù rẹ̀ kọ́dà àwọn dáhùn mọ́tò màmá láàrin àwọn mọ́tò dọ́ba pé ọ̀tàn bí ọ̀tàn ẹ̀sì láwọn ẹ̀ ń sẹ́bọ̀ ṣé wọ́n lè múra ìsì tí ibẹ̀ kẹ́ máa fi àgbà kí wọ́n tú mọ́tò olè bá láì sọ́kọ́bọ̀ tó bí ṣètò ọ̀nà ẹ̀sìn máa ń ṣe gbogbo orí ibú lọ́sọ̀ fáwọn olórí ibú tètè tí wọ́n fi ṣe déédéé ńtọ́lọ́ ti kọ́ pé ìyá ta ti pèsè ilẹ̀ fún wa tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ náà ni ṣètò ọ̀nà ìsìn ẹ̀rí orin tí ń kọ sọ́ọ̀mù sí ni ó ní máa mú omi àmúsẹ̀mí lọtí àbòòrí ni wàwọ ọ̀rẹ́ sáwọ àwọn ẹni tí kìí mutí the difference is clear ìwọ ń gbádùn àwọ ọ̀rẹ́ àwọ ọ̀rẹ́ gbogbo ẹ ló ti pọ̀ lọ́lọ́ ẹ kú gbádùn bàbá bàbá mi lé ẹ máa gbádùn kódà gan tí bá pè mí ni wọ́n ní ń pè gbogbo ẹni tó wà ní apalọ̀ yìí kọ́ńtà máa mú sí mi lọ́rùn káwọn ọmọ kílọ̀bù ó tún lè lékún sí wọn láti mọ̀ pé pọ̀jù bàbá kẹ̀kẹ́ wọn àti ọmọ ara fáwọn lọ́fẹ̀ẹ́ àwọn náà tún máa wá àbá yóò sì máa ṣe lọ́sàn fún un òun lọ́rẹ̀ ẹ̀yin ọ̀lọ́rẹ̀ ṣe bọ́tí náà ló ti rọ́ tó bẹ́ẹ̀ náà ni yóò máa ṣe lọ́sàn fún wa pé ọmọ tí kì í sapà àbúrò bàbá yín ló mú mi owó ọwọ́ rẹ̀ nínú ẹ̀yin náà máa náwó so ṣebí káwọ wa máa mutí ni àgbórí ẹ dàrú ni ó ti dàrú ẹjọ bá mutí orí rẹ ti dàrú tẹ́lẹ̀ ni kò ní. àkàràmọ̀kùnmọ̀lá bẹ́ẹ̀ náà ni wọ́n máa ti lọ́sọ̀ fáwọn alágbèrè àwọn panṣágà àwọn aṣẹ́wó bí kékeré ń bẹ́ẹ̀ mẹ́ òun ní àtẹ̀ ṣẹ́fọ́wọ́ òun ni òun pé gbogbo obìnrin tó bá wù ọ́ òun ṣe ń gbé kúkúrú lòún gbé gíga bóun ṣe ń gbé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lòún gbé tínrín bóun ṣe ń gbé dúdú lòún gbé pupa kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ it is my money kí ló burú bẹ́ẹ̀ máa gbádùn sójà rí àwọn tó ń wọ́n tẹ̀ra àwọn ẹ̀ lẹ́yìn náà tó bá lóun rí ọ pé kọ́ ọmọ tó bí gbàgbó kí ta ọ̀la ọ̀la ni wọn tó kí ló dín ọ̀sẹ̀ mo ràn mú kọjá wọn ti gbogbo wọn jáde kí ló dín ọ̀sẹ̀ tọ́mọ wọn ló ti gbé tó yóò sì máa ṣe lọ́sọ̀ fún wọn kò lè máa sọ fún pé ètò sẹ́ńdì onídìí àkèrè ọ̀yọ́ kọ́ gbóbìn méjì náà ní bí ó sì máa ṣe lọ́sọ̀ fún wọn tí máa ń ṣe bíi kó túbá kó túbá pé ah rárá rárá gbọ́ òwúrọ̀ la o òwúrọ̀ la o ọ̀sán ò tí ì pàdé pò pé ọjọ́ alẹ́ òde àbá àti kó fi mú wèrè lọ bẹ́ẹ̀ náà ni gbogbo ń tẹ́ bá rí téèyàn ṣe láyé ṣètọ́n tí ọba tàbí takùtọ̀ lọ ṣètọ́n ní bẹ̀lẹ́ yẹn tí ọmọ ṣe gbogbo àwọn nǹkan lọ́sọ̀ọ́ tí ọmọ ṣe gbogbo nǹkan lọ́sọ̀ọ́ ó lè sọ pé àwọn tó ayé ṣe ń tà wọn nígbà táwọn ṣe kí ni táwọn ṣe yẹn ń gbẹ́rẹ́ lábẹ́ àwọn ń tún ayé ṣe nù. ọ̀nà bọ́sọ̀kòtò fún yòó ń yà fà bọ́sọ̀kòtò ìyá náà ṣe ń bọ́sọ̀kòtò bí àṣẹ ìyá náà ìyá náà ṣe ń bọ́sọ̀kòtò lọ́wọ́ pé tọkọ bá ná bọ́sọ̀kòtò wọ́n wọ́ jàkadì ńgbà mi kékeré ní kókó bọ́sọ̀kòtò yóò tún bá bọ́sọ̀kòtò bọ́sọ̀kòtò ńgbà bàbá ọ̀daràn lẹ́nu bọ́sọ̀kòtò ṣe ń bọ́ yóò tún agbọ́n wájú lẹ ní ìdí ní àbá gan yìí láti bọ́ kíní bọ́ gbogbo kíní gbọ́ ọ̀fẹ́ràn béèrè kí béèrè bọ́ gbogbo kíní. <laughs> àbá ibẹ̀ ni ó ti máa fẹ́fẹ́ lọ yóò ti máa ya lẹ̀kẹ̀ sí ndì àbá ńbẹ̀ngbẹ̀rẹ̀ nù yọ bẹ̀rẹ̀ àrùn bíi chain àwọn àni ọmọ kìíní kàbí ebi tó fi sọ àwọn táyì tó tètè ọ̀nà ọmọ bí wọn fẹ́ atáyì tó lẹ́yìn gbàgbé gbogbo àwọn tó ń bu yín wọn á lọ sùn náà wọn ò gbà àbí òye wọn ò gbà sáńfẹ́rẹ́ dàrí yóò tún máa ta yóò tún máa múra sí ebi ojú ogún ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní gbàjẹ́ lórí jẹ bẹ́ẹ̀ ni àmì <laughs> ṣètọ́ ni yóò máa ṣe gbogbo àwọn akúrú yóò máa ṣe lọ́sọ̀ọ́ àfa èyí tó gbé agbára kaná fún wákàtí mẹ́fà kókó apẹ́rin gbé kaná fún wákàtí mẹ́fà lófìfo àfa nígbà tí wákàtí pé títí wọn olóńgbò wọn ti so ọkàn sọ sínú apẹrin ni àfà kí ló rò polongo ọdà lójú ó pòórá ni tó dé eru ó dé eru wọn bá sọ yàn ó ń lọ ni so ọkàn kan wá sọ fún un so kí là ń kàn yẹn hmm? hmm? amara Ina ẹ anafsu lawama nafsu lawama wa sọ fún mi ee ìka ni ọ ìyẹn abú ni ọ ọkàn náà àwọn ẹ̀dọ́ Ọlọ́run lolóńgbò tó ń pa ń pa púpà yìí anafsu lamara bisu yà wà sọ fún mi ah ìbọn lọ́n dà fún wa huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ní suratul Baqara <laughs> ṣètò ni wọn máa ṣe àwọn aburú ń lọ sọ fún pé ọlọ́run ló ló ń da gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ fún yín ọ da fún wa ní pé èlò wa mo sì lo kí ni mo dákun má má sọ̀sọ̀kúsọ̀ fún mi nítọ́lọ̀ ń da fún mi mo lò pé kọ́dọ̀ wọn tó gba ládàá tòbí ní nǹkan tí máa mú àwọn ọ̀bà yìí jẹ́ àtòbílẹ̀ jẹ́ tí wọ́n ti túbà nù ṣètò ni wọ́n máa ti àwọn àwọn aburú ń lọ sọ fún wọn lóríṣiríṣi tó bá lóun fẹ́ túbà gbọ́dọ̀ ní túbà kò ní túbá aha tó bá ti bọ́ta ìjọ àwọn aláǹkọ̀kọ́ àti àwọn adarí pọ́ndáràn tó bá bọ́ta tó kálukú ti sá òkú àtàfà àtọmọkẹ́ tí wọ́n ń lé àwọn àwọn aláǹkọ̀kọ́ àti adarí pọ́ndáràn adáràn lónìí àwọn akíní ronú kọlu àyè tó di kí wọ́n káw kọba ọba kọba ọba wọ́n sì ni wọ́n pa márùn márùn náà nọ́mbà tí wàá gẹ́tì pé you are targeting us tipátipá lẹ́ẹ̀kì rí kọ̀ọ̀kan pa torí àwọn náà a wọn máa dírìbù mi nì níbo wọn ti wá máa tètè rí láńkọ̀kọ̀ àtàdárí fún ebi níbi tí gẹ̀ẹ́ bá pọ̀ náà kẹ́ ẹ máa wo sí àṣetọ́ nípa torí àwọn fẹ́ jẹ̀gbẹ́ àwọn fẹ́ jẹ̀gbẹ́ àwọn afáàná akura àwọn àwọn babaláwo wọn kura wọn lọ síbi tí ìgbẹ́ bá pọ̀ torí bí wọn ti rí raw material wọn fẹ́ lò wọn abẹ́rẹ́ sísọ wọn ló kó pípa fún bàbá èyí tí wọ́n bá wá mú àfà tí wọ́n bá ń sọ pírẹ́sàn fún láàyè tí wọ́n fi abẹ́fẹ́lẹ́ lakùn rẹ̀ tó náà wò pé ìka ní ọ̀la ìka ní <laughs> àwọn tó máa wò pé òun wò mí àbí wọ́n tó gbà tiẹ̀ láyà bóyá fún rẹ̀ wọ́n fẹ́ kọ́ àti tinú inú tí wọ́n fi ń lé kàn tó sábà ń rò pé ìta ìṣèlú ọ̀dà ọ̀ kàníwá ọ̀ kínníkínní kò kàníwá bá ọ̀ ṣé tá a bá fi ilẹ̀ náà tẹ̀sán bí i kúkú jẹ́ afẹ́ lónìí ọlọ́run dá fún lílo wa ni àbí kí ni kí lọ́pọ̀ sí àmà bí ṣe tọ́ ni o sì máa ṣe àwọn àwọn aburú lọ́sọ̀ fáwọn. ẹ ra àwọn bàbá bàbá kan tẹ́ ẹ pé àwọn dàgbà síbi àkọni orin fújì kan orin rádaràda kan orin rédíò orin àdánù orin orin ewu yẹn àbá ìgbà kan nínú ìgbésí ayé omi nù tó ronú tí wọn máa ronú kó wọn tù bá because èwo ni òtó rò téèyàn ò fi túbá ìwọ yìí nìsín ìtẹ́bá bẹ̀rẹ̀ sí ní kọrin ẹni tó fẹ́ mu tí yóò mu tí tó bá làgbò orin ń tó kójọ pọ̀ sínú ó ti pọ̀ jù ṣètọ́ ni jẹ pẹ̀lú rẹ̀ hundred percent tẹ̀lé tí ẹ bá jókòó níbi tí wọ́n ti ń kọrin tí wọ́n ń lùlù tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ bá máa jójú irọ́ ni ẹ̀rí kan yìí náà ti máa jójú bẹ̀ nítorí pé wọ́n ṣe ń lù tí lù yẹn bá ti bẹ̀rẹ̀ sí wọ kálukú lára ó kéré ní jókòó lẹ́tọ̀ máa fẹsẹ̀ gbálẹ̀ lẹ́tọ̀ máa torí bí lápọ̀pọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́tì lẹ́yìn náà tó máa gba ah, ọ̀rẹ́ yín kàtó àlẹ́sọ̀ ọ̀rẹ́ wa dìde ká fẹsẹ̀ rajú náà <laughs> wọn lọ ní mọ́gbà tó dìde pé a ah, lóòótọ́ dìde ah, after all èèyàn lèmi náà náà gbogbo èèyàn gbàgbọ́ ọlọ́mọ sí ẹlẹ́ni tó fi àjẹrà rẹ̀ láyé lòun náà bá dìde ní ọba dìde ní ọba dìde táwọn bá tutù afura kó wọ́n máa jó dáadáa wọ́n á mọ ọwọ́ rẹ lọ́wọ́ wọ́n á mọ ọ̀rẹ́ ẹ̀dọ̀rọ̀ àti ráyà ẹ̀dọ̀rọ̀ àti ráyà ẹ̀dọ̀rọ̀ àti ráyà ẹ̀dọ̀rọ̀ àti ráyà ìgbà tí wọ́n bá ti kó ọ̀nà pàfẹ́ tí ọkàn já ọwọ́ ni ìwọ náà wà á ti ráyà so àwọn kan ti mógbìn tiwọn lọ wọn mú wa sójú agbo olórin náà ti wá rí i pé àwọn kan wà lójú agbo tí ò mú ìyàwó lọ bàbá àjẹyàwó àjẹwò bàbá àjẹyàwó ní ẹnìtìn ìyàwó lọ́dọ̀ tí wọn ok ó sì rí pé àwọn obìnrin míì náà wà àwọn náà dánfó yọkàn yọkàn ìlú òyì padà omi inú ìpadà pé ah ijó tó wọn gbàgbára ọkùnrin tí ò mú aya dání lọ́rọ̀ aya lágbo ọkùnrin tí obìnrin tí ó sì mọ́kọ dání lọ́rọ̀ ọkọ lágbo lọ́rọ̀ pé yé ha ni wọ́n bá di pé kálukọ́ bá máa wúra pé ah, you are as as, as I am single. Okay. Uh, <laughs> uh, hello, can you just come here? Don't lọ́nà ọba lọ́ba ṣe kó bàbá olórí ti ṣe kútúbà ó ti ṣe kútúbà pé you don't need to come with your own wife So tó bá you are going to be rí partner so ó ti wá rọ obìnrin yìí pé ń dájú ọkùnrin yìí náà ń dájú ọkùnrin tí wọ́n ń dájú yẹn <laughs> can you just join me lọ́nà ọba máa bọ̀ torí bàbá olórí ti stamp ẹ̀ lọ́ba pẹ̀tọ̀ àpàdé nìyẹn o so obìnrin náà ó náà tún lè láyà pé ah, can you just join me ní wàá ké yes really I'll join you so ní ọba tó ti kọ́ jọ pàdé so pẹ̀kí pàdé pẹ̀kí olórí ibú pàdé ara wọn akramakumullah so bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí orin kọ́kọ́rọ́ gbogbo àbúrò yìí so ẹ̀rí pé ń tẹ̀yìn wọ́ kò lẹ́mìí orí ibú bẹ́ẹ̀ ló ṣe rí tí àyà rẹ̀ ń fẹ̀ orí ibú ah, ṣe àṣẹ́ńkọ̀ bẹ́lẹ̀ ìjọ lásán yìí ọlọ́mọdé ọlọ́mọdé sì mí dùn tó ibẹ̀ ló ti fi tẹ́nìkan tóun di obìnrin mú tí wọ́n rọ́ọ̀kì tí wọ́n rọ́ọ̀kì ni wọ́n náà bá bẹ̀rẹ̀ sí ní dìímú lọ́mọ kúnra mọ́ lọ́nà mọ́ kúnra mọ́ lọ́tún ah, wojú rẹ̀ pé do you mean it? náà pé I really mean it. <laughs> ibẹ̀ lẹ́yìn ti di pé láti bí wòjá fojú àgbo yìí lẹ̀ jálọ̀ ara wọn ọ̀gbá mọ́ jálọ̀ tó tiẹ̀ lẹ́ náà kí wọ́n fẹ́ àti ìbórí ibú náà ni nítawọn olórin ṣe láti sáàbù ìlérí tí ṣètọ́ ní ṣe ọ̀gá wàláhì tàláhì ọ̀gá níbi títí aburú lọ́sọ̀ọ́ tòun níbi tí wọ́n ti ń jó yẹn à ijó kìí dùn láyé orin kìí sì dùn tí ọba sọtí ọlọ́run ọmọ ìka tọ̀nà tuntun ọjà kò lè sí tébù kan níbi tí wọ́n ti ń kọrin báwọn tí ọtí ò ní kún rí ẹ̀ ìwádìí sì fi hàn wípé ìgbọ́ ọtí ọ̀wọ́n di èkó fídíò mílíkì lọ àbí ọ̀wọ́n di a sáré lọ èwo ló wá ń sara lórí nínú ọtí àti fídíò mílíkì àti ìrẹni tó mu fídíò mílíkì rí torí rẹ ń lo aago àti ìrẹni tó mu rí kèsì fáwọn polongo fáwọn náà kó sọ́ra wọn àti ìrẹni tó mu rí ti ń tó ara ti ń sọ ara o àbẹ ti rírí ọtí ìwọ wọn á mu rí tí wọn ò sọ ara ọtí wo wọn mórí tí wọn tọ ara lọkàn máa wá ní tẹ torí pé gbogbo góòtù tó de gbogbo ẹ ti flat ìtọ́kàn máa wá ìtọ́ tí ẹ eléyìí mú tọkàkùn àlè ìtọ́kàn máa wá báyìí kò sí tó lè dájú ìgbẹ́ náà àkàràmọ́kọ́mọ́lá ìtó ní òsè bí ń bọ̀ àbá gbogbo nǹkan ó ti kúnnu sòkò <laughs> torí gbogbo ẹ ti flat walhamdulillah àkàràmọ́kọ́mọ́lá. bóyá yẹn ti bóyá wọn ti lè máa kọrin téèyàn sórí ibu wàhálà ó sọ ẹ mọ̀ fún àwọn olórin yẹn nítorí wọn ti ń sọ lẹnu bí ìgbà tí wọn fi kéènì dèèyàn mọ́lẹ̀ pé níta ní kò mú ọ gbọ́dọ̀ mú náà ti di ọwọ́ wọn ti di ẹsẹ̀ kò sí fi gbára rẹ lẹ́nu wọn di orí rẹ ẹnu rẹ wọn wá fi kéènì yá wọn máa wé òkú ìtọ́rọ orin tó dùn jù láyé látàyè john ni wọn ti máa bẹ wọn ní orin tó dùn jù láyé orin tí ìsọkúsọ ìwíkúwí pọ̀nbẹ jù tí olórin bá gbé álúbọ̀mù kan jáde nìsín tí ń sọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ tí ọmọlúwàbí ò ní fẹ́ fẹnu sọ tí máa ń sọ ń bẹ̀ rẹ́kọ̀dù yẹn ta nẹ́sẹ̀ náà bàbá bàbá tó yẹ pé àwọn atókù mọ́kù amọ̀nà ọ̀run má lọ àwọn àdàgbà má darí ẹ̀rí tí wọ́n máa sọ kú sọ́tẹ́ máa pé adúrú bàbá yìí àkóso nítorí tí àṣetọ́ ni àwọn ń ti wò pé ìtẹ́yìn ń pè ní sọkúsọ ni ó jẹ́ kí owó tètè wá ní òde kálíbọ̀mù yóò tètè lọ́lẹ̀ tó nítorí de eléyìí ẹ̀rẹ́ lomi nu wọn yọ kọrin títí títí títí títí yóò kí ògún yóò kí ògún yóò máa pè ẹrẹ lómi nù wọn gbogbo ṣírk kò sí ìtumọ̀ mi sọ ta tó kọrin rí nínú àwọn olórin Yorùbá tẹ̀ ń gbọ̀n tẹ́kí pọ̀pọ̀pọ̀ rẹ̀ màtí Yorùbá ti gbédè dáadáa ẹrù kan kan sọ Yorùbá tó kì í ìyẹn bá sọ pé kan kì í kì í ọmọ yọ ṣé yorùbá nù àbọ̀fọ̀ ọ̀fọ̀ gidi so èèyàn máa wò pé sọ ọ̀fọ̀ ni ẹ̀ aláàjì sí abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó gbogbo ẹ̀ wọ́n kọ́ mọ́ orin òfò yìí nàní ẹ̀rẹ́ lómi nù wa tó wá kọrin débi orí ibú òun náà rí tó ń sẹ́ máwọn èèyàn tó wọn mọ́ra wọn rí wọ́n ń mọ́ra wọn òun ló ṣe sábàbí zina òun ló ń ṣe sábàbí ọtí wọn lọ ṣe sábà fi kán fọ́pò mọ́ra wọn lórí wọn lọ ṣe sábà gbogbo orí búlágbó náà yóò rí ẹ rí àwọn olórin gan àwọn ìníyàwó tó ní nọ́mbà àwọn ìyàwó wọn ní nọ́mbà àwọn ìyàwó wọn wọn wà limitless torí pé tó bá kọrin bì gbogbo obìnrin tó bá bá a lọlé majority wọn wọn làwọn fẹ́ ti ìyàwó rẹ̀ ní tí máa tẹ̀lé sáwọn olórin o tó bá kọrin tẹ́nìsì gbogbo obìnrin tó bá bá a lọlé wọn làwọn ò ní lọ mọ àwọn torí àwọn àwọn obìnrin máa fẹ́ jẹ́ ìyàwó fẹ́ni tó bá ti jẹ́ sáà wọn mọ̀ pé ìyàwó lágbájá ni ẹ kú oríire ẹ̀yin lẹ́ ń bẹ láàyè òkè ọ̀run làwa ti dé so torí ẹ̀ lẹ́sìn gbọ́ bàbá kan kú nínú àwọn olórin wọn ló ní sixty two years láyé ó sì fìyàwó sixty two sílẹ̀. Si aláàjì sí ni mo rò pé ẹ rí nǹkan mẹ tó bá tún lo sixty three years ìyàwó di sixty three ọdún kọ̀ọ̀kan ìyàwó kọ̀ọ̀kan nọ́mbà ń bá ti ń lé ìyàwó ni àwọn ètò nílé níyàwó nìyẹn o a sọ̀rọ̀ yẹ àlè sixty two sixty two wọ́n yípo ń bẹ̀ bí ẹ̀mẹ́ta ni wọ́n lọ ní sixty two years ó ní sixty two wives. ó sì ní sixty two children abe rí nǹkan mọ̀ iye ọmọ tó sẹ́kù nù àṣọ tó tún ti kú ò ok kí ni a fẹ́ sọ fọlọ́n jọ gbé lọ́sẹ̀ àmọ́ bàbá ọ̀dà ọlọ́run ọba ọgbà ju àwọn a sì start ní ti sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ ẹ sì máa fa àyà kùránì tí ó sì gbogbo àwọn òrí tó ráwọ̀ ayà mi lọ wípé iná bàtà alága bàtà mọ̀ bí inú ńbọ lọ́wọ́ <laughs> kò sáyà alukurani sọ̀sọ̀ bẹ́ẹ̀ gbogbo sọkúsọ gbogbo kàkúkà wọ́n sì fi gborí olódò pé ọmọ tó orí mi jẹ́ máa wú orí rọ́ orí rọ́ olódò tó <laughs> gbogbo orú àwọn wọ̀nyí nígbà tó bá wá ṣe débi kan àwọn náà ànáfẹ́ lọ́wọ́ àmà ìgbà ma máa tì wọ́n lọ síbi kí àtúntò ah, sí ọ̀dà ọ̀gá yìí jẹ́ ní ọ̀ olórí ibú ní ọ̀ wájúlẹ̀ yẹn tó mú sórí ibú ayọ̀ ah, kó túbà ah, àlejò náà máa ní rọrùn fúnru rẹ̀ yìí. irun wọn náà tún lè sọ jáde pé a ń padà sọ pé èmi ṣeré ìmọ̀ ń padà sọ pé èmi ṣeré ìmọ̀ ń padà kó jẹ́ pé orin yìí kó jẹ́ àkọ́kùn ni ńgbọ́ bá tún yá ni wọ́n máa sọ pé orin kúnlẹ̀ orin kúnlẹ̀ àlè sílẹ̀ àlè sílẹ̀ kódà orin sọ sóun lọ́kàn lójúmọ́ pé kọ́míkọ́mí kọ́míkọ́mí kọ́míkọ́mí àlè sílẹ̀ akọ́wọ́ sáré ṣetán ìmọ̀ ìṣe àbúrú lọ́sọ̀kan bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ àwọn kan wọ́n ní tíátà alfaas làwọn tíátà alfaas àwọn àkókò àwọn pààyàn lẹ́nu àwọn àkókò àwọn fẹsẹ̀ ṣeré ni ẹ̀rí lóru wọn náà tó bá kúkúra rẹ̀ yóò máa ronú yóò máa sọ pé ha nítorí ṣe yìí àlùjánnà ọmọ ní rọrùn àlùjánnà ọmọ ní rọrùn nítorí ṣe tó ń kàn pa àwọn èèyàn lẹ́nu ṣé ṣe àlùjánnà tó lò bí ṣeré bọ́ba tó débi tí wọ́n ti ní kọ́ wá sọ̀rọ̀ ó ti ń wò pé seriousness yọ bẹ̀rẹ̀ látòní lọ. táwọn yẹn bẹ ó ní ọ ṣe ṣe bí ọmọ pé kẹ́tẹ́kẹ́tẹ́ gan jẹ ṣe ẹ ní yamma àfa ní ọba tó pé wọn ò sàdédé máa gbósùbà fún ọ àfi nítorí irú methodology tó máa ń lò ní ọba ní ah unchangeable a lè yí padà torí tá a bá láyé padà àwọn èèyàn padà lẹ́yìn ṣètò àwọn ọmọ àti àbúrò lọ sọ yóò máa ṣàbùrú lọ́sọ̀ fáwọn títí tó lórí ibú òfìkú ló lórí torí ìdílé ẹjá kè sára ọ ọ̀tàwá ni ṣẹtọ́n ibi tọ́rọ̀ rẹ tún lé sí oníkóhùn rí wà wò rí òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ń rí wà wò rí wọ́n wá ń bá wa lọ́nà tá a rí wọn tá a mọ̀ gbogbo ọ̀nà tá a sì ti sórí ibú làwọn wọn àwọn ò sí fún ká sórí rẹ wà lọ́wọ́ àti tẹ́nìkan bá ti àti sórí rẹ ìbànújẹ́ ńlá ni fún ṣẹtọ́n yàtọ̀ sí tọ́ ọba ti àtẹ̀sórí ibu ìdùnnú ńlá nìkan ó wù kí gbogbo ọ̀dọ̀ máa ná tó gbàdọ́lọ́ ń sọ pé náà lòun pa àwọn tó ń sí ẹ yẹ kẹ́rù ọba wà o ó ní wàlẹ̀ ọwọ́ ẹ̀ nà ọ̀hún ẹ̀jẹ̀ máa ń mo tún fi wọ́n ọlọ́run ọba búra ó yọ ti ṣe sì mí lọ́nà tó ti kà kọ́ pé ẹni tó sì nà lòun ọ̀jẹ̀. ó fi wọ́ ọlọ́run ọba gbóra pé gbogbo wọn lèmi náà sì lọ́nà ẹ ọlọ ọba yìí sì ṣe nǹkan kó ní ìṣe má ọlọ́run ọba yìí ṣe nǹkan kó ní kábàámà pé mo ṣe ẹ ọlọ́run ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ọlọ́run tó dá ìbílẹ̀ kó tó dá gbogbo ẹ ló ti pàkọ́ lórí ikú tí ó sì òun náà ló ẹ̀hìn ó sì kọ́ kádàrà rẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́ kí àwọn nọ́mbà kan tó pọ̀ kọjá sísọ nínú èèyàn àtàlejò náà wọná ẹnìkan náà ni ó sì wọn lọ́nà ọlọ́run dáṣe ìtọ́ni tó lè yìí oníṣẹ́ lérí lè ka ìtọ́lọ̀ ń wọ̀ràn ó lè gbogbo wa lòun sì lọ́nà kó o ti ṣe gbogbo wa lòun sì lọ́nà kí ẹ máa wò gbogbo lori ibú. gbogbo ẹni tí ò ní dáa fún kò lè jẹ́ bàbá fún ṣètọ́n ọmọlẹ́yìn ṣètọ́n náà ni ó tilẹ̀ jẹ́ pé ayé àkùrán tó fi hàn wá fáwọn kan tó burú lórí ibú tuntun ṣètọ́n ni gbọ̀tórí ibú wọn náà ọ̀dọ̀ ṣètọ́n ni ìsìnà yẹn ti wá ọ̀dọ̀ ṣètọ́n ni ìsìnà yẹn ti wá ṣètọ́n ni ní sọ pé gbogbo àlòun sì lọ́nà àti pé kò yẹ kọ́ ọmọ ìyàwó alẹ́ nù ṣe bá rí i pé ẹni tó gbọ́ tí ó gbà pọ̀ ju ẹni tó gbọ́ tó gbà lọ kò yẹ kó máa kọ́ wá ní hàáyín tàbá rí i pé ọ̀tọ̀ lọ́ọ̀ tá ànábì sallallahu alaihi wasallam wọ́n pọ̀ ju ẹni tí ń ṣe tọ́lọ́ ń ṣe tà ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ nítorí nílé iṣẹ́ àṣepọ́n wọn kì í pín ìwé oríire ń bẹ̀ kọ́ bàjẹ́ kọ́ dàrú ni o kọ́ bàjẹ́ kọ́ dàrú o kó sórí ikú títí ọ̀tá ni o kọ́mọ̀ ti dáa fún ni o àwọn òwe tá a máa fún lè tẹ̀sẹ̀ pọ́nù. tọ́ ṣùgbọ́n ìbílísù rọ̀jìm olórí ibú rẹ̀ ó náà yàn o à gbogbo òlèjọ́ máa náà olórí ibú ọwọ́ ara rẹ̀ gbogbo òlèjọ́ máa náà àwọn ọmọ àlìjẹ́nà wà nítorí kọ́lọ̀ ń dá àlìjẹ́nà fáwọn kan ó sì dáná fáwọn kan ṣètọ́ni náà kọ́ bàá pé ọ̀tàn àbí ọ̀tàn wọ́n bàá sọ bẹ́ẹ̀ fún un oná wa sọ pé illa ibadaka minhumul mukhlasin àyàfà àwọn ẹrú rẹ nínú wọn àwọn ẹni tó ṣe pé ìwọ fúnra ara rẹ kò ti yà wọn sọ́tọ̀ pé wọn ní wọn náà àwọn nìkan ní ní rí wọn. ó túmọ̀ sí pé èmi àti ẹ ẹ̀bẹ̀ tá à ń bẹ lọ́n ní kó jẹ́ àmọ́ bẹ́ẹ̀ náà àwọn tó ti yà sọ́tọ̀ àwọn ẹni tọ́lọ̀ ti gbàlà àyàfà àwọn kan nínú àwọn ẹrú rẹ tó ti kú ti gbà wọ́n là torí ẹ̀kọ́ sẹ́ni ti gba nílà kọlọ̀ tọ́ǹtara rẹ jẹ́jẹ́ ọwọ́ aṣọ fọ́tò olùgbàlà rẹ̀ mára mọ́tò ẹrù oríṣiríṣi olùgbàlà nàìjíríà mi kò ní nọ́mbà nàìjíríà mi kálukú ọlẹ fọ́tò olùgbàlà rẹ̀ mára mọ́tò ẹni tá a lẹ fọ́tò rẹ̀ mọ́tò tá a lágbàdúrà bó ń lọ lágbàdúrà torí bọ́ jẹ́ pé ń bẹ láyé kí ló dé ṣé fọ́tò ni ọgbà wa lẹ̀ tó bá ti kú lẹ́nu kọ́ lẹ́nu kí ló mú kú ọlọ́ọ̀ni ìgbà ni ìlà ọlọ́ọ̀ni ìgbà ni ìlà kò tún tó lè gbà ni ìlà ṣètò nìkan sọ pé illa ibadaka minhumul mukhlasin ẹ̀yà àfàwọn ẹrú rẹ nínú àwọn ẹni tí mo ní màá sì lọ́nà yìí tó jẹ́ pé ìwọ náà lọ gbà wọ́n là pé wọn ò ní ṣègbè wọn ò ní sórí ibú ọlọ́run kó tẹ́kẹ́ mi pẹ̀lú rẹ ọmọ abẹ́nú àwọn eléyìí. gẹ́gẹ́ bí ṣètọ́ni ti ṣe sọ́ńbò mi ó ní ọ̀rọ̀ ayíkẹ́kẹ́ hàdà lẹ́dí kọ̀rọ̀m tààrẹ́ yìí mọ́ fi yé wọ ọlọ́run eléyìí tó pọ́nlé lórí mi tó fún lájùlọ lórí mi à ṣètọ́ni ó ṣe àyà mi níbi orí ibú yìí sórí ẹni tó pọ́nlé lórí mi yìí báyìí lẹ́yìn akọ̀rọ̀tẹ́ni ìlà yóò mọ̀ ìkéyàmù tó bá fi lè lọ́ lára tó ọ̀pá mi di dọ́gbẹ̀ndà ìkéyàmù la àtẹnikẹ́ni ìyẹn ni kọ́ máa àlùjáná díẹ̀ làwọn lẹ́gbẹ̀ẹ́ ọmọ àná ọjà àná máa kún fọ́fọ́ nù tọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá kò sí nǹkan tẹ́rú fẹ́ sọ tọ́jà tuntun lọ́dọ̀ lọ kẹjọ yẹ yín gbogbo jẹ́ ń pátákà ló fún yín sọ ọlọ́ ọlọ́run sì ti pàkọ́ọ́lẹ̀ ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ nígbà báyìí lójijì èèyàn ní nǹkan máa bá lójijì ní nǹkan bá lójijì dá àwọn ọmọ ń pamọ́. ọlọ́run ló dá wa òun ló dá nǹkan ṣe wallahu khalaqakum wa ma ta'malu àtọ̀rọ̀ tá à ń sọ ọlọ́run ló dá òun ló sì pè gbogbo kọ́ sọ òun ló sì sọ bó ti sọ ó sì sọ̀gbà tó sọ kò ní tàbí kò ní yẹ ọlọ́run á sọ fún pé qala hadha siratun alayya mustaqim tọ́ ọlọ́run ní torí kójú yọ ọ́ ojú yọ ojú ọ̀nà yìí òun náà lójú ọ̀nà tèmi ojú ọ̀nà tó là gàrà tí gbogbo yín pátá ọ̀dọ̀ mi náà lẹ́ fàbọ̀ gbogbo yín pátá ìwọ ìbílẹ̀ àtàwọn tí èsè ìbílẹ̀ àtẹni tó rí sí lọ́nà àtẹni tó ní rí sí lọ́nà ọ̀dọ̀ mi ni gbogbo yín ọ̀padà fàbọ̀ sí o màá wá san yín lẹ́sàn lórí àwọn sẹ́yìn tẹ́ gbélé ayé so ẹni tó bá ṣe rere agbẹ̀san rẹ̀ ẹni tó bá ṣe àìdá yọ gbẹ̀san àìdá. kẹ́ bọ́lá ń sọ pé inna rabbaka labil mirsad ọlọ́run ọba ó ń wò yín ó sì ń retí yín ó ń wo ní kálukú ń ṣe ń retí yín ẹ padà lọ gbẹ̀san yín. sọ́kò ní ìdí kan máa fọ́ǹbù á di kálukú fẹ́ máa fọ́ǹbù ojú ọ̀nà tàwọn ọlọ́run lélẹ̀ ojú ọ̀nà tó làgàrà ojú ọ̀nà tó làgàrà torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní inna ibadi laysa laka alayhim sultan àwọn ẹrú mi lódodo àwọn ẹni tó ń tẹ̀lé tèmi tó ń tẹ̀lé táwọn ànábì mi àwọn ẹni tí mo ti pàkọ́ lẹ̀ pé ẹni tí wọ́n mọ̀nà ni wọ́n wọn ò ní sínà. òní rọ́nà dọ́dọ̀ wọn dípò pọ̀ bá tí wọ́n jẹ́ à ọlọ́dà kò sí wa lọ́kàn nínú wọn Ṣé eléyìí lọ́lọ́wọ́n bá fi tù wá nù eléyìí lọ́lọ́wọ́n bá ẹlẹ́dàá ló fi bá wa yọ hílàhílò yìí dànù àmọ́ tí gbogbo wa bàbá di nǹkan tí ọ̀bá jẹ tọ́jọ́ pé àwọn ẹrú òní lódodo ṣètọ́nù ò lè lágbára lórí wọn kò sì sọ́nà tó lè gbà dọ́dọ̀ wọn. إلا من اتبعك من الغاوين àyàfà àwọn tó bá tẹ̀lé tí ọ nínú àwọn olórí ibú o àwọn tó bá tẹ̀lé tí nínú àwọn olórí ibú ló lè rí gbogbo ń tàn sàn ṣe fún àwọn ló lè rí kó sì lọ́nà àwọn ló lè máa ṣe aburú lọ́sọ̀ fún tí ọjọ́ lójú àmọ́ àwọn ẹrú mi tó tọ́ kò sí torí pé ẹni tó jẹ́rú ọlọ́run ọba lódodo á rí i pé gbogbo ọ̀nà tí ṣètọ́ni bá gbà wá wọ́n ti dá àmọ́ pé ṣètọ́ni. فإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم أي بأما تشيطان بقى ما مريكور وجوانا الله صفي أعوذ بالله من الشيطان الرجيم olùgbọ́ lọ́nà olùmọ̀ lọ́nà ọlọ́run lè gbìnà sí ọ. tó ṣùgbọ́n eh, àwọn olórí ibú kíníjà olùbí náà lọ́dọ̀ àwọn gan ṣètọ́ àwọn gan ṣètọ́ torí ẹ eléyìí fi hàn wá pé àdúpẹ́ fọlọ́. tọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti ṣe àyọkúrò àwọn ẹrú rẹ̀ tó tọ́ oníṣètọ́ ni ọ̀lágbára lórí wọn àwọn ẹni tó lè lágbára lórí wọn làwọn ẹni tó bá tẹ̀lé tiẹ̀ nínú àwọn ẹni tó ti ṣìnà àwọn tó wá ṣìnà pẹ̀lú rẹ tẹ́ ẹ jọ jẹ́ olórí ibú united tẹ́ ẹ jọ sórí ibú lápapọ̀ yín wa inna jahannama lamaw'iduhum ajma'in dájúdájú iná jahannama iná níbi tí gbogbo wọn fàbọ̀ sí àwọn olórí ibú tó bá tẹ̀lé tiẹ̀ ọlọ́run bá tún ṣèkìlọ̀ fún wa ni ẹ o níbi pé ká fún tẹ̀lé ti ṣe tán kẹ́bọ́nà sọ pé ọmọ yẹn kúrò bíi mìíràn àhẹ́zẹ́bì fẹ̀ náà rò mọ́ tó bá sá ìgbàgbọ́ sí ní tọ́lọ́run bá sọ kalẹ̀ alukur'an tó bá sá ìgbàgbọ́ sí nínú àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn kèfèrí iná níbi tí wọ́n fàbọ̀ sí o. òsì àfikún bọyọ ń bẹ o tọ iná jahannama jahannama òun náà ni orúkọ tó kárì gbogbo ná iná gbogbo ná orúkọ tó kárì rẹ náà níbi ní jahannama ọlọmọsí àlọmọaná nínú jahannama ayé ayé ayé ayé ayé wá wà mí torí ìpele ìpele ìpele níná. gẹ́gẹ́ bá àlùjáná náà ti ṣe jẹ́ ìpele ìpele ìpele lọ sókè iná wa jẹ́ ìpele ìpele ìpele lọ sísàlẹ̀ bá àlùjáná bá ti ṣe lọ sókè sí bẹ́ẹ̀ lọ ga sí bí iná bá ti ṣubú dà sílẹ̀ sí bẹ́ẹ̀ ló burú sí ìrẹ̀ jahannama ní bẹ́ẹ̀ sálẹ̀ sálẹ̀ nígbà tó lọ́nà pé innal munafiqina fi ad-darki al-asfali mina an-nar sálẹ̀ sálẹ̀ náà làwọn mọ̀nà fi kẹ́ ọ wà. ẹnìkan àwọn mọ̀nàfíkì sàlẹ̀sàlẹ̀ jahannama làwọn wà jahannama wọn wà. iná wà tí ń jẹ́ jahim iná wà tí ń jẹ́ sa'ir iná wà tí ń jẹ́ làbọ́ xutọ́mà tọ́ iná wà tí ń jẹ́ masad gbogbo àwọn iná ìpele ìpele ìpele alìjánà ńkọ alìjánà kan náà ìpele ìpele lọ sókè lò àìsàn pé alìjánà ní lẹ̀kùn mélòó lẹ̀kùn mẹ́jọ lẹ̀kùn mẹ́jọ abala kọ̀ọ̀kan nínú àwọn abala méjèèjì lẹ̀kùn kọ̀ọ̀kan ìrìn ogún ọdún ni bí àdìkà nàbì tó ṣe sọ ajẹ́ pé abala méjèèjì lẹ̀kùn kan tàlẹ́jánà ìrìn ogójì ọdún ni ọkọjá pé súnjẹ ń lọ mẹjẹkùn ti kínní máa ń lọ. nínú àdìsí kan anábì sallallahu alaihi wasallam ó ní láàrin ní ti ń bẹ láàrin abala méjèèjì ilẹ̀kùn kan nínú ilẹ̀kùn àlùjẹ́nà ó tó ìrìn tí ń bẹ láàrin mẹ́kà sí hajar mẹ́kà sí hajar ní bahrain nínú rìwáyà kan ó tó ìrìn tí ń bẹ láàrin mẹ́kà sí bùsùrọ̀ bùsùrọ̀ ní sàn ní oṣù kan ìníjọba bẹ̀sẹ̀ rìn rìwáyà wa sọ yìí pé ìrìn ogójì ọdún ní tí ń bẹ láàrin abala méjèèjì akérèwọn fún wa a ah, ọlọmọ sàlùjẹ náà lè wọ wa tó bá jẹ pé gílé ayé ni wọ́n bá fi ṣe ilẹ̀kùn tó tóbi tó bá wọn sẹ́wọ́n kéèké ọ̀tàn ẹ ọ̀rọ̀ bá kan ẹ aníròkò kan anigi ńlá anírọ̀ igi àràbà gbogbo gini ọ̀tàn lẹ̀kùn abala kan ìrìn ogún ọdún níbi tá a máa jẹ sí ń jọ ìrẹ́ pọ̀ gbogbo èso ọ̀tàn ń lé eléso lẹ̀kùn òsì nígbè e máa já tó bá jẹ́ lẹ̀kùn lé ayé ṣùgbọ́n lẹ̀kùn tó lọ ń dáńkọ́ ọlọ́mọ sálùmẹ́nà lè wọ̀ wá. iná ọlọ́run á ròyìn rẹ̀ fún wa bì ní ìròyìn tí kì í tí ò sí pè ní rọ ọlọ́run ní wa inna jahannama la maw'iduhum ajma'in jahannam òun náà ní gbùpàdé wọn gbogbo àwọn olórí ibú àwọn olórí ibú àwọn ẹni tó tẹ̀lé ti ṣe fọ́ọ̀nì àwọn olórí ibú àwọn ẹni tó kọtọ lọ́hùn. àwọn olórí ibú tí wọ́n ń pè wọ́n wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ láyé ṣùgbọ́n tán láwọn ní àwọn fi ṣe nǹkan kan àwọn olórí ibú tí wọ́n ní kí gbà fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní kọjá lọ́dọ̀ tàwọn Ọlọ́run bá ní jahannama òun ọlọ́run bá wọn ròyìn iná fún wa o ó ní lèkólè bẹ́ẹ̀bí lèkólè làhá sábàtú àbúwábẹ́ lèkólè bẹ́ẹ̀bí minhum juz'un maqsum. ọlọ́run nílẹ̀kùn méje nínú ajá ànámání yàtọ̀ sálẹ̀ jánà tó nílẹ̀kùn mẹ́jọ bẹ́ẹ̀ ni lẹ̀kùn náà yẹ kọ́kọ́ tó kàlẹ̀ jánà lẹ̀kùn méje ìnìnà jahannama ní gbogbo lẹ̀kùn kọ̀ọ̀kan òun náà tún pín láwẹ́láwẹ́ lábala lábala gbogbo lẹ̀kùn kọ̀ọ̀kan ló tún ní branches likulli baabin minhum juz'un maqsum gbogbo lẹ̀kùn kọ̀ọ̀kan iná ló tún ní awẹ́láwẹ́ lára rẹ̀. gbogbo lẹ́kùn kọ̀ọ̀kan ló sì tún ní àwọn ẹni tó gbàgbẹ́ wọlé nínú àwọn ọmọlẹ́yìn ṣùkọ́ ibẹ̀ wọ́n wọ̀ wọ́n wọ ná kò sí ìfúyẹ́ sí ẹ̀rọ bó o fò tọ́ dẹ́yẹ wọ́n bá ti ṣe ọmọlẹ́yìn náà náà kò sí tọkàn náà ọlọ́run dákun gbà wá la wọ́n ti wá lọ́mọ náà gbogbo wọn wà wọ jahannama gbalẹ̀kùn kan pàtó ní ìbámu pẹ̀lú sẹ́tàn gbélé ayé àwọn lẹ̀kùn náà tún yàtọ̀ síra gẹ́gẹ́ àwọn lẹ́kùn àlùjáde náà ti jẹ́ pé àwọn náà oríṣiríṣi lẹ́kùn sọ́lẹ́t lẹ́kùn tawhid lẹ́kùn siyam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ débi pé Abubakar radiyallahu anhu gbàtà náà bí ni wọ́n máa kó kálukú lẹ́nu lẹ́kùn tí ó ti sàṣeyege tó ti wà àlùjáde tó Abubakar wa ni tó ṣe é ṣe kán pèèyàn ju ojú lẹ́kùn kan lọ bí anábìíní bẹ́ẹ̀ ni mọ́sìn bẹ́ẹ̀ lọ́n kí wọ́n bẹ́ẹ̀ náà tí wọ́n pè gbá gbogbo lẹ́kùn mẹ́jẹ̀ẹ̀jọ

ó ní lẹ̀kùn méje lórí ara wọn lórí ara wọn lórí ara wọn lórí ara wọn lẹ̀kùn ó ní lẹ̀kùn àjẹ náà wà báyìí àlẹ̀kùn náà wà báyìí ó ní lórí ara wọn lórí ara wọn bá ti lọ ọlẹ̀ ló burú bá ti lọ ọlẹ̀ ló burú tó. Ibn Jurayj ó ní méjèèjì yìí ó ní ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ní sa'ir abẹ́lẹ̀kẹrin oní sa'ir ẹlẹ́ẹ̀karùn-ún oní saqar ẹlẹ́ẹ̀kẹfà ní jahil ẹlẹ́ẹ̀keje ní ẹwù kẹgbẹ̀rún hmm? Hmm. lẹ́kùn ẹlẹ́ẹ̀keje gbogbo lẹ́kùn tó wà nù alukur'an ni wọ́n fún ọkùnrin. òun náà ní alhawiya alhawiya dẹ́gbà tọ́ ẹ̀rí pé ọmọ àlùjànnà òun tiẹ̀ wọ́n máa bẹ lọ́ni ọlọ́mọdé pé máa wọ náà àti ilẹ̀kùn kan lónìí àtẹ̀gbẹ̀rún lẹ̀kùn ọlọ́mọdé máa wọ̀ fún délé yìí ó fi ń kìlọ̀ fún wa ni àwọn tá a jẹ́ mùsùlùmí nítorí pé òun ṣiṣẹ́ àti wàlúùjẹ́ náà kò túmọ̀ sí kan mọ́mọ́ nípa náà nítorí pé olùfẹ́ ya yọ̀pọ̀rọ̀ olùfẹ́ sọ̀rọ̀ alẹ̀ ọmọ pé tí ò bá ti rà lùfẹ́ náà iná ń bẹ̀rù tó ẹni tí ọlọ́run ọ̀bọ̀ bá sì ti sí náà yọ̀ wọ àlùjẹ́ náà tó lẹ́yìn rẹ̀ lọ́lọ́run á sọ fún wa nípa àwọn olùpáyọ̀ lọ oní innal muttaqina fi jannatin wa uyun àwọn olùkọ́ ayọ̀ ló wọ́n máa bẹ̀rẹ̀ àlùjáná inú àlùjáná ni wọ́n máa wà wọ́n sì máa bẹ níbi àwọn omi ìtẹ́lẹ̀ rẹ̀ eléyìí ti ń túyọ láti inú ilẹ̀ àlùjáná nítorí pé ọmọ àlùjáná àwọn onítàfẹ́ kò omi nǹkan kan tẹ́ tàwọn láàmú òsùn lẹ́yìn kọ́dà kó dùn kọ́dà kó dùn ọmọ àlùjáná jòjúmọ́ kọ́lọ́ mọ́ sí ilé wọ̀ ọ́. tọ́ udkhuluha bi salamin aminin ẹ wọnú àlùjáná pẹ̀lú ọ̀la lẹ́nu ìpayàbalẹ̀ wọn ò yí sọ fún ọmọ anábẹ́ wọn máa gbá wọn ni lólu òní tó wúwọ́ kó lórí ibùkún wọn àti máa wọ wọn lọ náà ọmọ àlùjánnà pẹ̀lú èdè tó dùn ọ̀rọ̀ tó dáa ni wọ́n fi máa pàdé wọn ó dọ́kọ́ló ààbẹ̀ sẹ́lẹ̀ mí àmì ẹ wọ àlùjánnà lẹ́ni tó kúrò lọ́wọ́ gbogbo àléébù gbogbo àléébù gbogbo ayẹ kò ní sí lára yín máa ẹ̀yin ti là àmìnì lẹ́nu ìfàyàbalẹ̀ ìbẹ̀rù òsì fún yín má ìdágìrì burúkú ò ní ṣẹlẹ̀ sí yín ẹnìkan ò sí tí ó mú ìfòyàbá yín ọ̀rọ̀ alẹ́ yín alẹ́ yín agbè yín kúrò lálùjáde náà kan ò fún yín subhanallah ọlọ́run má ti wá. ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين ìkùnsínú kọnùkọhọ eléyìí tó máa ń bẹ láàrin èèyàn sí èèyàn tí èyí jẹ́ fẹ́ràn ara wọn dínú eléyìí tí ń bá wọn nílé ayé ń ọ̀pọ̀lọpọ̀ fi ẹ̀jẹ̀ sínú ọ̀ǹtutọ́ funfun jáde ní níwájú ọmọ ẹ̀yà rẹ̀ ṣé gbogbo ẹni tó sọ pé ọ̀fẹ́ràn láyé ọ̀fẹ́ràn rẹ̀ lódodo sífẹ̀ẹ́ tó ní sí i tó dénú sẹ́wọ̀n kéè fi afáàdì rẹ̀ lásán ìnìfẹ́ tọ̀pọ̀lọpọ̀ ní sọmọlàkejì rẹ̀ wọn ọ̀fẹ́ràn ara wọn dénú láyé ń bí ọ̀pọ̀lọpọ̀ ní òsùnmẹ́ lórúkọ pòǹgbà tiẹ̀ òun fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n tó ti pọ̀ tà rẹ̀ nílẹ̀ ayé ń bì ọlọ́run wa ni kò ní sírò eléyìí lálùjáná o wa naza'na ma fi sudurihim min ghil gbogbo kéta gbogbo tẹ̀mbẹ̀lẹ̀kùn gbogbo kẹ́nìmánì gbogbo òkùnsínú eléyìí téèyàn máa ní tí ọmọ àyà rẹ̀ nílẹ̀ ayé ń bí ọlọ́run la kó gbogbo ẹ̀ kúrò nínú ọkàn wọn a kó kúrò nínú gbáyà wọn. ikhwana gbọ́n wọn máa jẹ́ ọmọ ìyá lódodo tó bẹ́ẹ̀ làwọn ọmọ àlùjọ náà wà àlùjọ náà wọ́n máa jẹ́ ọmọ ìyá lódodo wọn ò ní jẹ́ wípé wọ́n ní ìkùnsínú kan síra wọn tó ni wọ́n sì wà àlùjọ náà. Abu Umama wọ́n làwọn ọmọ àlùjọ náà wà àlùjọ tó ń ti gbogbo ìkùnsínú tí máa bẹ nínú ọkàn wọn láyé kìí ta kẹ́nìmánì ìdíra ẹni sínú títí tí ó fi di wípé àwọn ọmọ àlìjẹ́nà yìí tó máa wá débẹ̀ tó di pé wọ́n kọjú síra wọn ọlọ́wọ́ bá wà mú un ti bẹ nínú báyà wọn kúrò. ní ìkùnsínú kìí ta akẹ́ni mẹ́rin ọlọ́run yọ kúrò nínú ọkàn wọn. ọwọ́ aka ọ̀rọ̀ ọlọ́run tó ní wọn gánà máa fi sudurihim min ghil ìkùnsínú ti ń náà ya wọn ọlọ́run ọbọ̀ yọ dànù. torí rẹ̀ ọmọ àlùjáná ò ní wà títí tọ́lọ̀ ọbọ̀ fi yọ gbogbo kìí ta tẹ̀m̀bẹ̀lẹ̀kùn kẹ́ni tí wọn abẹ lọ́kàn wọn síra wọn láyé Ọlọ́run ti yọ kúrò lọ́kàn wọn Ọlọ́run ọbọ yọ kúrò lọ́kàn wọn yọdà gẹ́gẹ́ bíi ẹranko àgùntà yọyọ dànù tẹ́lẹ̀ yìí ṣe ó ṣe déédéé tó wá nínú ọdẹ látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam eléyìí tí Abu Sa'id al-Khudri radiyallahu anhu tó gbà wá anábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba yọ àwọn mùmíní yọgbà àwọn kò ní jẹ́ wọn wọ náà ṣùgbọ́n wọn wọ náà wọn ti kọjá lórí sirat kàkà kí wọn wá rà lìjánná wọ fayuhbasuna ala qantaratin bayna al-jannati wan-nar ọlọ́run ọba wa dá wọn dúró sórí gádà kan tí ń bẹ láàrin náà àtàlùjẹ́nà. فيقتص لبعضهم من بعض مظالم كانت بينهم في الدنيا ọlọ́run àgbẹ̀ kan fapá kan ọlọ́dọ̀ apá kan lórí nǹkan àbòsí tí máa ń bẹ láàrin wọn láyé nítorí fi yẹn nìkan jẹ nínú àwọn tẹ̀sán tó máa bẹ̀ ní ọlọ́run gbẹ̀ kan fún bẹ́ẹ̀. hátà ìlà hóṣèbò wọnú kù títí lọ́wọ́ adìpọ́ lọ́wọ́ bá fọ̀ wọ́n mọ́tán wọ́n ti tún wọn ṣe sípẹ́ nìkan ní nǹkan kan gbà lọ́dọ̀ ẹnìkan má ó di rẹ lọ́kùn fi ìdókò lè jẹ́nà ìgbà náà lọ́wọ́ wa yọ̀ǹda ìdíkùn ọwọ́ àlùjáná ni. ẹ̀wọ̀n kékeré ta dókòwò tẹ̀m̀bẹ̀lẹ̀ fún gbogbo ọ̀tẹ̀ wọn ti yọ dànù tó ìgbà náà wọn tó wà àlùjáná. wọn náà wò ó tí ò bá síbẹ̀ báwo ni wọn bá wà àlùjáná àlùjáná náà bá o wá lọ fún láyè tó tutù wa lọ lálùjẹ náà sọdá bá ẹ ṣé náà ló fi rí mi tán tapá kàkà àbí bẹ́ẹ̀ kọ́ ẹbí rẹ ti kọ́ <laughs> gbogbo eléyìí ọba ṣẹlẹ̀ lálùjẹ tọ́ àbí bàbá rẹ olóbíọ olọba lórí Islam ni wọn náà ti kọ̀ntínú pẹ̀lú Islam wọn á ń bẹ lókè lókè lókè lókè lókè bàbá wa ń bẹ sálẹ̀ sálẹ̀ sálẹ̀ sálẹ̀ ẹ tó ọkùnrin màmá lẹ́ka tó kú. <laughs> nígbà tó ọmọ náà bá dà bàbá mi ẹ mo ti ẹ̀fẹ́ má wàá rí mi o má wàá rí mi ọ̀fẹ́ wàá rí mi fi mi ṣe ẹ̀yà mi irú ibi tẹ́mi wá mi torí ọba máa wà mọ́ ó ti parí ó ti parí ó ti parí náà torí ẹ̀ làlùjá náà ṣe jẹ́ lè kẹ́ ẹ̀ ní ìsìn nígbà tí wọ́n wà láyé tó mọ wọn rẹ̀ tó á tó á fún gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ pé mo kọ́lé kan a sì máa a máa sílé yẹn lọ́la o gbogbo wọn bá wá ṣé gbogbo wọn lọ́wọ́ fi tẹ̀lé lè láì ṣé gbogbo wọn lọ́wọ́ fi tẹ̀lé lè láì kíni oní ti ń ro tó ti tẹ́tà jọ ń ṣe yìí lọ́nà à ń ta pàmà a sì mọ iye tá a lè jẹ lérí lára wa màálùú kan ọwọ́ akọ́lé kalẹ̀ o tún lẹ tangaran má gbogbo lẹ́lẹ́ rẹ̀ ẹ o tún lọ́ọ́ di ẹ̀rọ amúlétutù ó dè mẹ́rin bó ló ti rówó lórí ibú ìjọ ni ó bá bẹ̀rẹ̀ sí ní nípa rẹ̀ ó lè máa pé ọkùnrin àtẹ́tò ni òṣèkìní kan ni òṣèkìní kan ni. ẹni tó fẹ́ràn rẹ lódodo tẹ́lẹ̀ yóò bá bẹ̀rẹ̀ sí bínú rẹ àti ń kọ́lé ó ti kọ́lé mọ́ ala ṣé owó ti yín lójú tó fi kọ́lé ni ọ̀ sọ fún akọ́ kọ́lé ni ọlọ́run má fẹ́ nìkan bú ẹnìkan nàní ìsìn o ti ṣe kọ́ ọlọ́run fẹ́ ọlọ́run ti fẹ́ nìkan bú ẹnìkan báyìí yóò bá lẹ̀ yóò bá tún ti kọ́ ọ̀daràn torí ìdí eléyìí kì í ṣe wọn máa sọ̀rọ̀ hùwà tí ọ̀dà síbáà náà sọ pé tíṣu ẹni bá ta ń kọ́ bá dáwọ́ bò tó ẹsẹ̀ dáwọ́ bò nù tẹ́ lọ pé kálukú wa hmm? ẹ wá ń tilẹ̀ tó wá pé ẹ̀yin ọ̀rẹ́ wa tó wá bá a sílé ilé akárí o bọ̀tẹ́ wá wo yàrá yìí tẹ́rí àwọn ọ̀nà tí wọ́n tò sókè yẹn kò nídìí pé káṣẹ̀ káṣẹ̀ ṣẹ́ ògiri lè kan náà kó tó ti sọ ọ́ sí wa, bó sọ ọ́ bá ní gbogbo ẹ̀ ah, ara mi rírí <laughs> o tún ní o tún mú ọ yàrá kan bẹ́ẹ̀ ṣe sílẹ̀ kó bá ẹ bá rí pé ẹ má ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ swimming pool yẹn swimming pool yẹn so <laughs> nígbà yẹn náà ló bá tó rí pé ah, ìwọ yìí náà ìwọ yìí náà ẹ wá yẹ wá ní gbogbo aláǹgbá ló ń dakù délẹ̀ àmì etí nù bínú òórùn wá tẹ́lẹ̀ ìwọ ò ti fún wọn gan-an jẹ báyìí mẹ́ta kàkà gan sínú oorun mọ́tò ọ̀dà mẹ́ni. gbogbo eléyìí wọn máa fi hàn yẹn pé àwọn èèyàn ò lè fẹ́ràn rẹ láyé yìí lódodo bóyá lóyàn mẹ́wàá ẹnìkan fẹ́ràn rẹ fẹ́ǹsì àlè tó yẹ pé láàrin rẹ sọ́lọ́ kò níkùn sínú kàṣẹ. gbọ́dọ̀ èèyàn mẹ́sàn-án yòókù à ń bọ̀ ń bẹ̀ sínú ń wọ́n fẹ́ jẹ́ nu wọ́n máa tutọ́ fún jáde. bẹ̀ẹ́dínù tó fi jẹ́ kọ́ o gbọ́dọ̀ wà very very careful nínú ilé ayé wa tá a wà yìí akramakumullah lálùjánnà kò sí èèyàn mọ́ nísìn ipò tẹnìkan wà kó tó tẹnìkan ẹni tó jùlọ kò ní fi ṣe ẹ̀yẹ láéláé ẹni tí ò tó kò ní wò pé tó ń ṣe kéré sí tẹ láéláé tó ń ló jẹ́ kálùjánnà ọ̀jẹ́ lè dẹ̀ra tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ilé wàhálà ni ó bá jẹ́ ìjà tí ó máa ṣẹlẹ̀ ńbẹ kò bá kọjá gbogbo tẹ́ ń gbọ́ tí máa ṣẹlẹ̀ láwọn àdúgbò lálẹ́ lálẹ́ o táwọn èèyàn ń jà àyè ò burú bàjẹ́ so wọ́n ti níra wọn nu tipẹ́ o wọ́n ti mọ̀ kí ẹ káàbọ̀ ẹ dákọ̀ ẹ ta ẹ kó àtàárọ̀ ẹ kó ọjà sínú bẹ́ẹ̀nu ọjọ́ tíjà bá dé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sí àwọn fáìlì wọn kí ah, ah, ẹ ti mí ni ẹ ti kẹ mọ̀ ń wé mọ́wọ́ fún ni mọ̀ ń wé mọ́wọ́ fún tó ń jọ tí jọ tí ó gbọ́rọ̀ ló tó kọ́dà díẹ̀ lọ gbọ́ lónìí ìyókù tó ń bọ̀ ẹ yóò bá lẹ́gùn tó bá gbé bẹ́ẹ̀ làlùjẹ́ náà ṣé yóò ṣe gbé kò ní ṣe gbé o torí jọ ọ máa sọ àwọn yóò máa jà ike hàn kini, wọn pẹ́ yín láǹfààní àti jẹ́ yín wọ́n sì láwọ̀ lẹ́tọ̀ sẹ́yìn àbí ẹ̀kọ́ ìdínú tó ń fi ṣe bọ́ọ̀mù tó bá sọ̀rọ̀ máa rọ́ọ̀ṣì ẹnu ẹ̀ àmọ́ rọ́ọ̀ṣì ẹnu àlùjẹ́gbẹ̀ la wà yìí <laughs> subhanallah ọlọ́run ti yọ gbogbo òkun sínú yìí ẹ̀rì kí láyé ń bì tẹ́yìn méjì mẹ́ta bá wà tẹ̀sí jọjọ́ rẹ̀ débi tẹ̀sí fẹ́ wà kẹ́nìkan bá fi lè rí i kí náà sọ̀rọ̀ ẹ̀yìn méjì yòókù ṣé ẹ̀ máa bá sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ a ẹ fàyà rẹ ẹ fàyà rẹ fáìfáì pé kíni tètè pé bàbá rẹ tó lọ rí wọn lè tẹlẹ àwọn ọ̀dọ́ rí ọtọ bá tún sọ̀rọ̀ máa gba ẹnu ẹ so ìdókòáyé ti wà mí nítorí pé láyé bí everybody is struggling àmàlà kìí àmọ̀ kò sí gbogbo eléyìí máa dúpẹ́ fọlọ́ ìdí inú táàlì dáná ti jẹ́ ilé ìdẹ̀ra. لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين àti làágùn sí lálùjáná eré yẹn lálùjáná eré yẹn lálùjáná àwa kìí ṣe ni kò sí bá a ṣe lè ti tẹ́tọ́ ọ̀pọ̀ àbókèrè ní ọ̀rẹ́ wa àmọ́ lálùjáná kò sí àárẹ̀ mi nípa gbogbo nǹkan ọ̀sá àárẹ̀ mi ìgbádùn ní tí ò sáré wa ma hum minha bi mukhrajin kò sì sí nǹkan tí ó gbé wọn kó lálẹ́ ìdí tó fi jẹ́ dẹ̀ra nítorí pé tó máa ń fẹ́ gbé bẹ̀ fún one million years but lẹ́yìn rẹ̀ wọ́n ò lè yín kó ń bẹ̀ ṣé dẹ̀ra ni ẹ̀wọ̀n pé gbogbo táwọn máa pé táwọn máa ti lé wa táwọn máa lò dìgbà kan dìgbà kan náà ni pé tó máa ti ní ìtẹ̀mí tí ò tún lópin ẹ̀dá kan ẹ̀jẹ̀ àti sí àlùfẹ́ nàìjíríà. Ọlọ́run sì fún wa ṣe ó sì ń rọrùn fún wa ọdún tí ò lókun ọmọ àlùjá náà fi máa bẹ ẹ ilé ìta wáyé eré lásán ó dájú o kò sẹ́ni tó fẹ́ kú nu wa ó sì tún dájú pé àlè wà àlùjá náà láì ṣùgbọ́n yóò padà yí ọmọ àlùjá irọ́ lásán nìkan nílé ayé ẹrù ẹrù ẹrù já ń pé ẹrù ẹ̀tànjẹ tí ò níyì tí ò tí ò tí ò jámọ̀ kankan ńlẹ̀rù ilé ayé lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́mùbá fún yàrá lẹ́tàn. ìdí nu tẹ bá mẹ́sìn tí wọ́n bá lẹ́ẹ̀ máa jà nítorí nǹkan ilé ayé. ẹ̀rí pẹ́ lómi ni sí ọ̀rọ̀ tí ò tọrọ ìtumọ̀ bínú ẹ ti ká ara rẹ ti ń gbọ̀n ara rẹ ti máa gbọ̀n tó bá sọ àwọn agbé etí rẹ ha ẹ̀yin ló fi lọ́kúlọ́ lọ ha ó ti máa fi kíní gbálẹ̀ kùn àtọ́ bá fi gbá òpin rẹ̀ kó tún ṣe tí o bá sì gba tuntun ṣe kọ́ ra mi no tuntun ṣe nǹkan yóò tún kọ́ àbùkù ni tó kọ́ ra mi báwo àbúrò rẹ̀ dàrú wọ́n gan ẹjọ́ kẹ́tọ́ wù lọ ń dá. <laughs> ok ọ̀kan lọ́fọ̀ ọ̀kan lọ́fọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé bóyá o àwọn àwọn àlọ́ ilé tí máa ń fa táwọn èèyàn fi máa tètè gbiná jẹba ńlá ẹni àìní ní máa tètè yá àyàwó rẹ̀ ní tí ò yẹ kéèyàn bínú wàhálà àwọn àbínú bàjẹ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé èèyàn máa pa mọ́ra aláìní yọ sọ di wàhálà ṣe ìdènà ẹ ká dín wàhálà wa kù láyé ọ̀rọ̀ tí ò tọrọ ọ̀rọ̀ gẹ́gẹ́ ká mọ̀ yàtá àwùjọ Yorùbá wa very good sound ọ̀rọ̀ tí ò tọrọ báyìí wọ́n máa pé kàṣù kàṣù jáde àbí òní fún ọ ní lórí kìnnì tẹ́bá wo ntí ntí ntí torí rẹ sọ̀rọ̀ burúkú ẹ̀ kọ̀ german kankan lọ́dọ̀ àwọn onílàákà yìí ó túmọ̀ sí pé ó ṣì amadé yẹn ó ṣòfò làákà yìí ó ṣì amadé yẹn ó ṣòfò ọmọlúwàbí tẹ́ máa ń sọ́ọ̀dì àwùjọ yorùbá yìí ó tó kọ̀wé púpọ̀ àwọn èèyàn kàwé ó tó kọ̀wé púpọ̀ gan torí ó lọ́ọ́ mọ tó fà kò sí wà kò sì sí ọmọlúwàbí sósì náà ló tó báyìí ọ̀rọ̀ tí wọ́n ti torí rẹ̀ jà nítorí tí ìbínú ti lé lójú wọn bíi pé sátùkọlù gbogbo ètò mo kó ní tu jáde wọ́n mọ́kànlù wọn o wọ́n rọra lọ ọ̀rẹ́ jẹ́jẹ́ o wọ́n ní torí tí ọba gbọ́ kì í inú ìbàdí alùpùpù ọmọ lọ jẹ́jẹ́ yẹn so gbogbo orú àwọn nǹkan yẹn á rí i pé nígbà tó ṣe pé kò sí ìmánì àwọn èèyàn lè gbà bọ́lọ̀ ti kọ́ tèmi nù kọ́dà lómi ojoojúmọ́ ní ní ń wò kọ́lọ̀ ọlọ́run ta ìdásùn nígbà tí eléyìí ní nǹkan báyìí eléyìí tó báyìí eléyìí náà rọ́nà lọ báyìí eléyìí náà tún ṣe kínní báyìí tọ́wọ́ àtẹ̀mí síbi tó fi mí sí ọlọ́ọ̀ ọmọ mi ò ṣe mí wàláhi tàlá ẹlòmíì sọ jáde nítorí di eléyìí àlùjánnà ọlọ́run dàpọ̀ mọ́ sí ilé wọ̀ wá ọlọ́run ní lẹ́yìn mùsùlùmí bí hàn náà sọ àṣẹ làágùn wàhálà kan sí lálùjánnà òní wàhálà òní ṣe wọn lálùjánnà ẹjẹ́ àṣìṣe àlùjánnà unlike ilé ayé wa ilé wàhálà nìyí ilé wàhálà nìyí bọ́ọ̀ bá rówó gan-an kò lè gbádùn rẹ̀ lẹ́yìn náà mọ̀ polówó tonti polówó náà ń yàgbẹ́ àbí wọ́n ń yàgbẹ́ náà ẹ yà sórí olówó lówó sọ́kèwé rẹ̀ wá fún ìgbẹ́ ti kún bẹ́ẹ̀ débi pé ìgbẹ́ ti sàn wókè ìgbẹ́ tí wọ́n gbọ́n bàbá olówó wọn pe àwọn tí wọ́n bá fàgbẹ́ wọ́n ní today. is Friday and at a close kátó tún resume ó di Monday ẹni láti ṣe sùúrù fún wa fún bàbá inú ilé ṣe jókòó jókòó náà nípa àwọn ìyàwó yé ilé wàhálà láyé kò ní lè dúró nílé kò sì ní access sílé mi ó sì kọ́lé in palace kí ni ẹ̀rù kó máa ṣẹlẹ̀ ìgbẹ́nìsìn kò sí postpone kájà dúró dìgbà kan pé wọ́n gbé ó sì sùúrù fún mi ó di monday tí wọ́n bá fa ìgbẹ́yìn máa tó máa yà mí tẹ̀mọ̀ pé kò ṣèṣe kí ẹ lè bá a mọ̀ pé lè wàhálà nílé ayé bàbá yẹn náà di ẹni tó lọ lóṣù lórí pápá àbí òní lọ lóṣù kẹ́lí mọ̀ pé ilé wàhálà nílẹ̀ ayé wà má tí ọba lè lọ lóṣù lórí pápá lórójú ntì yọ tẹ pépà àbí òní tẹ yọ yàgbé orí àbí òní yàgbé orí ìyóò di pé sọ́ra fún ẹ̀yìnkùlé rẹ̀ tó tó bá sọ ìgbẹ́ òun tó bá ti rí àtàrí tiẹ̀ ọgbà táàmù ilé ayé ilé wàhálà nílẹ̀ níìsì wo ní mọ́tò ara nǹkan tó ti fojú sùn ṣe ṣọ̀mọ̀ ṣọ̀mọ̀ à mọ́tò kíláàsì àbí bẹ́ẹ̀ kọ́ ni màá ra mọ́tò láyé mi à ah, olùwẹ̀wà máa à ah, àbí òye lọ́wọ́ hmm. máa wá mẹ́sìnì ká tẹ́gùn kan máa fẹ́ lólúwa rẹ̀ lọ́ọ́ ra mọ́tò ìyá náà mọ́tò wàllá ìsọ̀lá ìyá ni mọ́tò ẹ̀ eh, wàllá nítorí pé mọ́tò ní ìsinmi báyìí ó rí i tó máa ń wá lọ tó máa ń wà lọ ọ̀rẹ́ rẹ̀ kan á ń bẹ pẹ̀lú rẹ̀ ni wọ́n tó wá sọ ah kúrò àti ọ̀sẹ̀ lẹ́ńkẹta tó máa ń pẹ́ wà ń bẹ nípa ọ̀dà mi kiri kan wo ọ̀rọ̀ ń da dúró má jẹ́ nkọlù yẹn o <laughs> torí pé tó o bá fi ọpọlọ àti ojú rẹ kó o fún mọ́tò tó ń wá yìí ọ̀ dára mọ́tò ní ti sọ bá fún wa ní láti lọ ibi dé bá ọmọ bẹ́yìn ló ti tẹ̀ ọmọ bíbí rẹ̀ ó ti kankuláìdì ó àwọn yóò fi wọn pé ah, àwọn tó fún pátì àwọn ní mọ́tò ẹnìkan ní onímọ́tò gbogbo alá ní mọ́tò tó rà wọn public car public bus náà wà táwọn wọ tó lẹ́yìn kí gbogbo anything láyé ìwà là ansẹ̀ ti kọ́ ọ̀ràn ni àbí ìsọ̀ràn ọ̀ràn gidi ẹ wọ̀lá wọn ní mẹ́jọ wà lẹnu náà kó tó máa gba kọ́ọ̀lù tó lè gbiná. àbẹ́yìn ò tí gbọ́ sẹ́ńbẹ́ náà ni fi ń ba ọ létí òfin yẹn tó ọmọ lọ gbin náà o àtúwárí kan gbọ́ láìpẹ́ yìí wọ́n ní power bank ẹnìkan fi ń chájì ansẹ̀tì rẹ̀ ń Dubai ó wá wà níjà ọlọ́run lọ́mọ bára ti ran bọ́ǹbù lọ power bank àti ansẹ̀tì lápò ó sì gbiná iná yẹn sì ń jó tí wọ́n ń pa wọ́n pa pa pa pa pa pa. pa sẹ́wọ̀n pé tí wàhálà bá dé ọpọlọ máa kọ́kọ́ sọnù wọn ò mọ báwọn ṣe lè pa iná yẹn fi jó débì kan wàhálà lancet jama síbẹ̀ yìí náà ti rí abẹ́ ẹ̀dá mi látàrí lancet ní ìsìsẹ́ wọn fún ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbádùn láyé má ẹlòmíì látàrí ansẹt wọ́n ti gbàyàwó mẹ́lòmíì lọ wọ́n chat àbí ẹ̀kọ́ ni ìyàwó ọwọ́ méjèèjì kékékékékékékékékéké ta lẹ̀ ń pè ta lẹ̀ ń bá wo wo ní ìṣẹ́rú ẹ̀ ní ìṣẹ́rú ẹ̀ ntí gbà mú ẹja wa náà ó lò ókè ẹ lò àlè wọn á ní kẹ́ ẹ máa fi yàn yóò fò aláìlórí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nísìn wọ́n ti lùzìlẹ̀ ọkọ̀ látàrí àǹfẹ̀ sètí wọn náà bá wá jẹ́ nàgẹ̀rẹ̀ Nigerian limited tọ́ dààmú pé tó bá wù ìyàwó rẹ̀ kọ́ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìyàwó di ìyàwó ìyàwó bẹ́ẹ̀ lọkùnrin kan sọ fún alu kan bí ìyàwó tó ń bí ìyàwó pọ̀ ń ṣe lùzù ìyàwó nìyẹn o yọọ ma chaati ní gbogbo láti tó bá ti di pé àsìkò magreth tó báyìí títí dago mọ́kànlá alẹ́ ẹni tí wọ́n ń chaati pẹ̀lú rẹ̀ wọ́n ní wọ́n tún jọ ṣe teacher school ẹni tẹ́ ẹ ti jọ ríra látàárọ̀ títí dìgbà tó wálé o tún délé náà tẹ̀wọ́n tún chaàtì pẹ̀lú rẹ̀ títí dago mọ́kànlá ọkọ̀ náà wàá jẹ́ fóun náà slack tẹ̀sí mọ̀ pé dódódó ẹ̀ nífẹ̀ẹ́ máa tọpinpin kíta ló ń pè ọlọ́kọ mẹ́sẹ̀jì sí ọ tani wọn náà kọ mẹ́sẹ̀jì sí ìyàwó rẹ̀ sálọ oníjọ yẹn mo ti wọlé ìyàwó ń ṣiṣẹ́ ní kíchìn ọgbàgbé fi fóònù lẹ̀ ìpalọ̀ lọ́kọ́ bá rí the last message tó gbà àti bọ́ọ̀ náà ti dáhùn torí tó bá ti kọ́ tán kọ́ sọ́ra yóò delete ẹ̀ náà ti kọ́ yóò delete ẹ̀ so that ọ̀sẹ̀ kù lórí kò sínú sẹ́ẹ̀tì ọ̀wá tí ìrántí pa ilé yìí ẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ hàn ni wọ́n á sọ pé ìrònú rẹ̀ gan kìí jẹ́ sùn ìrònú ìyàwó ìyàwó òun náà kọ́ ọlọ́kọ nípa ó níyàwó tiẹ̀ o kẹ máa wo fìtínà à ń sẹ̀tì burúkú yẹ o ntí òfin ní jẹ́ burúkú ni kó o máa lò ó fún dáadáa níyàwó náà bá sọ pé à èmi gan I really love you ọ wá yẹ àwọn bèbí kan nínú àwọn bèbí tí máa bẹ lọ́wọ́ à ń sẹ̀tì wọn lọ́kàn wà tó ń tọ́ka sífẹ̀ẹ́ ẹ̀yin lẹ dá mi ní ọmọ ọkùnrin ń sọkàn mo ní bèbí lásán ó ní à kọ́dà bèbí ń bẹ tí wọ́n fi síbẹ̀ tó túmọ̀ sí kó òun fẹ́ kọ́ wá bọ̀ sùn òní ọlọ́run là wá ìyàwó ń sàfi àwọn bèbí ń sùn ó lóun ọmọ tó máa bèbí ń tó wọn òun á gbé mẹ́sẹ̀gì ń transfer rẹ̀ sínú fóònù tọ́ òun á fi hàn nìkan ń lọ sọ láti lọ ìṣá bèbí nìkan lòun á fi hàn nìkan pé kí ni tó máa bèbí wọn ni I really love you I really love you hey kò sì sọ I love you fọkọ oúnjẹ wo rẹ̀ oúnjẹlé rẹ̀ òtún ló bí máa fún a tìtìnẹ́tì kọ́ àfihàn pé òkúta ẹ̀sìn o ẹsẹ̀ rẹ̀ ti yọ ọ́lẹ̀ àkàrà ti tú èkó ẹ mi ò tẹ̀sẹ̀ ọmọ wò lórí ibú mi ò rọ́pùnrin pé yọ lórí ibú tó a rí láyé kíní ẹ mọ̀ kó tó jó lórí ibú báyìí <laughs> lédè kúkúrú jíjáde tó jáde kó padà sílé rẹ̀ má dùn ìdí nu tí mo fi tọ́jọ́ kan pé gbogbo orú àwọn ẹran tẹ́ ẹ kó kalẹ̀ nù android àbí nàìjíríà kọ iye ogun kọ iye ogun ẹ rí i pé ru tẹlifóònù kókòkò ẹ lóòótọ́ wà á nígbà tí ń bọ̀ irú ẹ̀ lọ ẹ̀kẹ́ máa rà fáwọn ìyàwó àmọ́ àwọn obìnrin látàrí fìtínà parangada làwọn wà gbàtí ìyàwó ń sọ fọ́kọ pé à ó ti wọ Facebook ń tó wọn à òun ò lè dúró kọ́ dóńdó à ẹsẹ bóyá àlùjánnà ni kọ wá pẹ́ kó jìnnà facebook náà ló ti ń yálè tọkọ fi ń gbé wá ṣẹlẹ̀ à oríṣi eléyìí ẹrìkẹlẹ ayé wàhálà nílẹ̀ ayé gbogbo ń tẹ̀yìn kà fún gbádùn wàhálà ni ẹ dákun ẹ mú nǹkan kan wá nu tẹ kà fún gbádùn tó èsì wàhálà tẹran adìẹ àbọ̀njẹ tẹ̀ ń jẹ wàhálà wàhálà ni.

níwà dènà níbi àìdá mọ̀sí wa lọ́ọ́ máa ná subhanahu wa ta'ala wa bihamdi an la ilaha illa anta.